adúpẹ́ fún ọlọ́wọ́ba tí ó tó kádàrà ìkójọ papọ̀ wa sí ayé tí a wà yìí ní dédé àsìkò yìí tó dẹ̀ sọ ẹ̀mí wa lórí ìlànà ahli sunnah wal jamaa'ah àwọn salafu salih títí di àsìkò tí a wà yìí ni ọba tí adúpẹ́ fún ajẹ́rìí pé kò sí ẹni kankan tó tọ́ láti Allah a sì jẹ́rìí pé annabi sallallahu alaihi wa alihi wa sallam ẹrúsí ọlọ́run bá ní òjísí ọlọ́run bá ní àtọ́rọ sallallahu alaihi wa alihi wa sallam títí jẹ́ lẹ́gbẹ̀rẹ̀ qiyamah ní ìtìsíwájú náà àwọn kọfẹ́ sọ̀rọ̀ ìsàmójúkò fún wa látọ̀dọ̀ àwọn ọmọ ìyá tàbí kí n bẹ̀rẹ̀ láti rí pé àdúpẹ́ lọ́dọ̀ kánú àwọn ọmọ ìyá wa tí wọ́n ṣe ń bá wa bá ìbánisọ̀rọ̀ lọ síwájú ká tó dé torí kí àwọn ìyá lè bá máa ṣe àǹfààní lórí àwọn àsìkò wọn tí wọ́n fílẹ̀ kí àsìkò náà kí ọmọ bà jẹ́ sí etí akálòsòfò lásán sọ abẹ́lọ́wọ́ bà ní kẹ́lọ́kẹ́lọ́wọ́ bà kí bá wa sanwó ní ẹ̀sán rẹ̀ ọlọ́ọ̀bà àdìkẹ́lá kọmọ́dún wọn ní ládá àwọn ìgbìyànjú náà lẹ́yìn náà jọ ẹgbà ọmọ ìyá lápapọ̀ lórí pípẹ́dé tí apẹ́dé yìí ìkankan nínú àwọn alámọ̀rí dáẹwà lórí ọ̀rọ̀ nínú ìlúwà yìí náà ni àyànjú tí ó fa ìdíwọ́ díẹ̀ àbí ọ̀rọ̀ dáẹwà nínú ìlúwà yìí yóò ṣe lójútùú tó yẹ sí pé dáẹwà sàlàfíyà ẹni tó lálàáfíà òun náà ni ó ma lọ ní gbogbo àwọn ààyè ibi tí àwọn afá súnnà ti fi dáẹ̀wà òun náà ni àwọn alámọ̀rí tí a yẹnjú ilé tó fa kí a pẹ́ díẹ̀ àwọn agbàlérò pé a pẹ́ tó báyìí ìkátà àgbèrò ni pé inṣàlọ́ sí tó bá ti di asr tàbá ti kí sọlátún asr ìtàn a lè débì ní àsìkò lẹ́yìn tí ṣùgbọ́n ọ̀rọ̀ náà ó tún gba àsìkò lọ́wọ́ wa ní ọba díẹ̀ sí tayọ ẹ̀yà áṣù ilé ló fa ìdíwọ́ díẹ̀ sí kí adákọ̀ kí a sì àmójúkúrò lórí ilé báyìí inṣàlọ́ so ilé báyìí a kò ní máa nítorí pé léyìí báyìí ó jẹ́ ìmọ̀ nípa ìpìlẹ̀ sí wa eléyìí tí ọjọ́ ọmọdéwà lórí láti kọ́ yìí kí a máa kí ní kẹ́ tó ń ba ìsìláàmù wa jẹ́ ohun làkọ́kọ́ tó jọ ọmọdéwà lórí síwájú ká tó mọ̀ nípa ìran àtàwọn ìkà ba ìran pé pé ẹbá ní kẹmọ sọ tó bà ní jẹ́ nìsẹ̀ yìí so èyí náà ẹ̀wọ̀ kọ́ wọn ní ọ̀nà nìkan so ẹ̀rí pé irú àwọn èèyàn yìí àṣe dédé pẹ̀lú wọn fún wọn yẹn so dábá ṣe ń kọ́ àwọn èèyàn ní ọ̀ràn èèyàn ní ká máa kọ́ wọn ní tọ́ba àwọn èèyàn jẹ́ fẹ́lẹ̀ bá jìnà sí nǹkan yẹn àti pé tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ sí wọn ìkọ́ Islam òun ni ìkọ́ wọn ní ìjọba Islam jẹ́ nínú kọ́ àwọn èèyàn ní ọ̀rọ̀ òní kọ́ ní tó bá àwọn jẹ́ tàbá sọ̀rọ̀ nípa ká kọ́ àwọn èèyàn láwọ̀ ìsìn ọ̀rọ̀ ẹni kátàlà yìí pé ẹni tó bá ṣe rúùsà báyìí àwọn ẹ̀rẹ́ bàjẹ́ ẹ̀wọ̀ ẹni tó bá jẹun lásìkò báyìí ẹni tó bá súnmọ́ ìyàwó ẹ̀ wọ àwọn ni so tí èèyàn bá fẹ́ kọ́ yẹn ní hajj nísìnyí ẹgbọ̀dọ̀ kọ́ ní ni so tá bá kìí ṣe bí ọ̀rọ̀ àwẹ̀ kìí ṣe bí ọ̀rọ̀ zaka kìí ṣe bí hajj ní islamu ti bẹ̀rẹ̀ kódà kìí ṣe òun nìkan alákọ̀ọ́kọ́ tó mọ islamu lórí anábi ní buniyal islam ala khamsin wọ́n mọ islam lórí nǹkan márùn-ún alákọ̀ọ́kọ́ shahadati an la òun lọ́sọ̀ ìyàdí mùsùlùmí òun ló dẹ̀yọ̀ ìjáde fún Islam tó ó ní òkú alákọ̀ọ́kọ́ fún ìgbé tàbá fẹ́ sàlàyé gidi ẹ̀sìn fáwọn èèyàn níṣe níbo láti ibi òkú alákọ̀ọ́kọ́ láti bẹ̀rẹ̀ kíyàn wá jọ́ òkú alákọ̀ọ́kọ́ yìí kọ́bọ́ sókò ẹlẹ́ẹ̀kejì ẹ̀dàkùn irú dára wo ló ṣe ẹ̀rẹ́gbẹ̀ dára tí ó lójú ìlú abẹ́kọ̀yàn kábẹ́kọ̀yàn lẹ́wọ̀n níṣe káwá fún àdùwàlá ẹ́ àbíkápò kárábù sọ́rọ́sì bá fátíhà àbíkápò ìdúró kárábẹ̀rẹ̀ sínú kábẹ̀rẹ̀ sí máa kọ́ àwọn ẹ̀kí nẹ́rù kíkí láti ìlúkú rẹ̀ ẹ̀dàkùnrin ẹni tó bá ma bí wọ́n ṣe ń kọ́ ìyàn lẹ́sìn irú dáwà wọ́n lókò irú irú dáwà yẹn nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ní kíkọ́ àwọn èèyàn ọwá bẹ̀rẹ̀ láti bí sujúd àbẹ́ẹ̀kọ́ ọwá kó gbogbo ìta àmọ́ ìṣe lórí ìdúró àti gbogbo ìdúró lórí ìrùn ó kó gbogbo yẹn ọwá lọ bẹ̀rẹ̀ láti bí sujúd gbogbo alámọ̀ yìí pé irú ẹni báyìí ti pé níbi ìkọ́ni ní ọ̀rọ̀ torí pé ìdẹ̀dẹ̀ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn ìrún bẹ̀rẹ̀ láti fi takbiratul ihram àbí so bá ṣe wá máa gbé àlàyé yẹn lọ nìyẹn ní ṣíṣẹ̀ tẹ̀lé so a máa gbé ní al-ahammu fal-aham bí ó ṣe pàtàkì sí ìṣe tẹ̀lé ra wọn sí so bẹ́ẹ̀ náà ó ní àkọ́kọ́ tó jẹ́ ọ̀rọ̀ yẹn lórí mùsùlùmí tọ́gbọ̀dọ̀ gbọ́yé tọ́gbọ̀dọ̀ ma òun eléyìí sì ní nǹkan tó kọ́kọ́dọ̀ tí ó kọ́kọ́dọ̀ lójútu nínú ìgbésí ayé rẹ̀ síwájú kó tó lọ bọ́ sí ẹran kíkí kí ọ̀rọ̀ tó ń kí èèyàn kó tó lè máa ṣe láǹfààní tí lè ní à ń bá lọ nítorí àsìkò tó a ṣàlàyé pé nípa àwọn nǹkan tó fa ìsìláàmù jẹ́ ọ̀nà mẹ́ta ni àwọn èèyàn pín sí àkọ̀ọ̀bá ní wàwásàtò àwọn èèyàn wọ́n pín sí ẹgbẹ́ méjì àti àrígbùnkùn àwọn ìjọ ẹgbẹ́ ọ̀tún ìjọ ẹgbẹ́ òsì àti ìjọ arígbùgbùn mẹ́tẹ̀ẹ̀ta ta nílẹ̀ ní ẹ̀kọ́rọ̀bá ní wàwásàtún àwọn kan wà ní kọ́rọ̀kù àṣejù ẹ́ wọ́n wà ní kí ni kọ́rọ̀kù àṣejù à ń pè é ní kọ́rọ̀kù ìtọ́rọ̀ abala àṣejù ibẹ̀ làwọn wà níbi ọ̀rọ̀ kílọ̀bà ìsìláàmù yẹn àwọn kan wà ní kọ́rọ̀kù tẹ̀kùnrin náà kọ àwọn wà ní abala àṣejù níbi ọ̀rọ̀ tọ́ba islam jẹ́ àwọn ọmọ wà lábára sí jù àwọn sọ̀wárì jù àwọn ní ìmọ̀ pèèyàn ní kéèkèrí wó dẹ̀ máa ba islam àwọn èèyàn jẹ́ pẹ̀lú nǹkan tí òfin ṣe ìtọ́ba islam jẹ́ ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ lórí nǹkan tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kọlọ̀bà àlẹ́gẹ́ lápẹ́lápù fitna gbáà a gbogbo aláti mọ̀ wípé ẹni tó gbé àsíá kápẹ́ mùsùlùmí ní kéfèrí lọ́wọ́ nílùú wáyé jàbátá ni àbẹ́ẹ̀kọ́ kọ́lọ̀wà kí ó sànú àfà náà kọ́lọ̀wà kó fí ọ̀nà máa àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ kọ́lọ̀wà alìkẹ́lá kó jákun kí ọba wa ti tèlá ojú àfà yìí ní àná ẹnìkan sẹ́ndì ọ̀rọ̀ kan tí àfà jàbàtá àti kan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n ìjọ sọ lórí fóònù ọmọ ẹ pé jàbàtá láti Ìbàdàn so wá ń sọ fún jàbàtá ti sànú ẹ̀ èmi ò máa ẹni tó ń pè ní Ibn Ghazali ìtorí kò bá wa nínú àkídà yìí àti 2011 làwá ti kúrò mbẹ̀ sẹ̀mọ̀pọ́dún méje sẹ́yìn nìyẹn gbogbo àwọn Ibn Ghazali Ibn Ghazali yìí àwọn òkùnlẹ̀ bá wa ń bẹ̀ rárá lè létàwó ti ẹ̀dá wa mọ̀ so but ọlọ́run ti ṣàánú ẹni tí a ń pè ní Ibn Ghazali so jàbàtà wá sọ̀rọ̀ nípa ẹni táwọn mi wípé òun ló fi ya kèfèrí jù lórílẹ̀ ayé kódà kèfèrí ẹ̀jú ti di fìràáhùn kèfèrí ẹ̀jú ti ti ìbílísù lọ inna lillahi wa inna ilayhi raji'un ẹni tí mo sọ ìwá pé jàbàtà pé òun gbọ́ lẹ́kṣọ̀ jàbàtà wípé ó sọ wípé Ibn Ghazali kèfèrí ẹ̀ fi ń gbópa ju àbúwò àwọn òṣèlú ó ń gbópa ju títí fìràáhùn ìbílísù olóòrùn yẹn wá ṣakọ̀lá ká ìwọ̀n pé táàrí ẹ̀ náà lórílẹ̀ ayé tó ṣe kèfèrí ju èṣù lọ tó ṣe kèfèrí ju ráhùn lọ ìgbàtà bàjàbàtà ó sọ̀rọ̀ àbájàbàtà ní bóhùn ṣe wí nìyẹn tó tọ́ kí wá lóde ó nítorí pé Ibn Ghazali ó ní ọ̀dà ìbìwọ́n náà lórí níṣe só pé àwọn aláṣẹ ń kéjì rí ẹ̀dàkùn nítorí pé Ibn ìkan nínú àwọn àfá súnnà náà ní tí àfá wà lọ́yọ̀ọ́ kọ́lọ̀bà ní gáfà wá sí àfá kùrú yí dáadáa kọ́lọ̀bà kó jẹ́ kí wọ́n kó sí àlékọ́ àǹfààní wọn táwọn sí fáwọn èèyàn nínú àwọn tí wọ́n sẹ̀tẹ̀ tó túbá kó nú àkídà jàbàtà tí 2016 àbí 2017 ìbẹ̀rẹ̀ 2017 àbí òun náà ní pẹ̀lú ìgbọ́lọ́wà kò sí ìlàpàjàbàtà kankan lára fáàmù kò sí ìlàpàjàbàtà kankan lára wọn torí pé tí ìlàpàjàbàtà bá ń bẹ lára wọn àwọn mọ̀ àmọ̀ dáadáa àti pípa ma kí làwọn kan tí jàbàtà dúlé lórí kí dẹ̀ làwọn ọ̀rọ̀ tí mọ́ ń sọ fún fi yapa sí àwọn ahlu sunnah wal jamaa'ah àfá aláṣẹ yìí ibi tí mo bá débẹ̀ yìí pé wọ́n ní nítorí pé Ibn Ghazali ò pé àwọn àfá aláṣẹ kọ́lọ̀kọ́ wa sọ àfá ò pè wọ́n ní kéfèrí nítorí ẹ̀ Ibn Ghazali kéfèrí rẹ̀ gẹ́tù ju ti fìràwù inna lillahi wa inna ilayhi raji'un ṣẹ́rígbà tí mo gbọ́rọ̀ yẹn mo sì ń gbọ̀n mọ́lẹ̀ mo rò pé Ọlọ́run bá ti ń sànù jàbàtà bóyá ó ti ń rọ̀ ní mo wá rí pé bí ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ ní lè sí wallahi èmi ò láti jẹ́ tí mo tí ó rìn láyé èmi ọ̀kọ́rọ̀ èèyàn tó lè bí jàbàtà rí láyé wallahi àdáwò gidi jàbàtà jẹ́ fún ọ̀rẹ́ àti gbogbo nàìjíríà lápapọ̀ ẹ́ nígbà táwọn ará egypt rí pàdáwò ni wọ́n ti ránṣẹ́ sí wa kọ́kọ́ mọ́ ádá nàìjíríà láàmú tó bá ní ìsìn wọ́n rò pé àwakọ́lá ẹni tó bá bímọ nípan wọ́n ti ránṣẹ́ sí wa nílé wàláì ẹni tí ó bá mọ́ jàbàtà ló mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ ó bí ìwà ìlọ́nà ní sọ́yìn wàláì mú tọ́lọ́bà búra mú sí ń gbọ́n pé nítorí pé Ibn Ghazali ń kọ́ kò pé àwọn àfá aláṣẹ ní kéfèrí nítorí ẹni kẹfèrí Ibn Ghazali ló fi lágbára gidi ti ráhùn lọ ó ní bákan náà Ibn Ghazali gbà yí pé ọ̀rọ̀ ọmọ tí Ànábì Khadiru pa yẹn ọ̀rọ̀ ọmọ tí Khadiru pa yẹn yìí kò yìí ṣe mas'ala kìí sọ̀rọ̀ ta lè di kéfèrí pé a masalatun ijtihadiyya ni masalatun káwọn afá gbìyànjú lórí ẹni àrínà àwọn afá tán ní kéfèrí ni ọmọ yẹn a sì rínà àwọn ọmọ yẹn kọ́ kò fi ṣe kéfèrí so ibi tí Ibn Ghazali gbó sí nìyẹn pé àbọ̀rọ̀ iṣẹ́ wá rí rèé ẹni tó wá sọ pé kéfèrí lọmọ yẹn a lè pè ní káfìrí pẹ̀lú nǹkan yẹn ìwọ́n tó bá lè sọ pé mùsùlùmí náà ni a kà máa ṣàlàyé fún ọ ni a lè pè ní káfìrí pẹ̀lú nǹkan tó yẹ sọ yẹn àbájàbátá ní pẹ̀lú ọ̀rọ̀ yẹn náà ó ti di káfìrí pẹ̀lú ẹ̀ wọ́n ní torí pé ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ àwọn àṣáyọ́ ni afáwà ń lọ ní ọrùn wàláì mọ́kànlọ́bàkúra mo sì wò pé àfáà ìsúdẹ̀ páyà kẹyàmẹ́ báyìí àwọn àṣáyọ́ ni wọ́n sọ̀rọ̀ yẹ sí pé àwọn tó gbà yìí pé rí gan lọmọ yẹn àwọn gangan ni wọ́n ní sójà lórí kọ́dàrù jẹ yìí lọ nítorí pé ẹ̀yin fẹ́ sọ pé torípọ̀ ọmọ kékeré Ànábì sallallahu alaihi wasallam ti sọ yí pé ọmọ kékeré kọ́ kullu mawludin yuladu ala al-fitra gbogbo ọmọ pátá lábí sínú Islam lórí àdámá tó dáa ni wọ́n bí gbogbo ọmọ sí wọ́n bí wọn lórí fítọ́rọ̀ ni wọ́n bí wọn lórí àdámá tó dáa ni so pé ọmọ kékeré gbogbo ọmọ náà bíbẹ̀ ẹ̀yin tí wọ́n gbàgbé wípé Ànábì sallallahu alaihi wasallam náà ló tó padà sọ wípé nínú hadith mi wípé ìgbàtí ìyàwó àyíṣà rọ́bì ọlá ìhà tó rí ọmọ kékeré kan tó kú àyíyàwó ní ìṣòro mi ní àsọ̀fẹ́rì jẹ́nà ìkan nínú àwọn ẹyẹ àjẹ́nà lọmọ ìyọ́ jẹ́ yàtọ̀ fún pé ọmọ àjẹ́nà ni kódà nínú àwọn ẹyẹ tí ọmọ ọrọ̀ kíríká àjẹ́nà lọmọ ìyọ́ jẹ́ anábì ní àwọ̀gbẹ́ ọ̀dáàdì àyíṣà àà má sọ bá yẹn báwọn in tó ń sọ yìí ó lè jẹ́ nǹkan tó yàtọ̀ sí yọ́sẹ̀lẹ̀ sọ́wọ́ yìí o ó lè jẹ́ nǹkan tí ó yàtọ̀ ní o àyíṣà wá sọ pé a ọmọ táwọn wú yìí ọmọ kékeré ni lam ya'mal sharra qat kò sí aburú kan níláyé kódà wà lam yudrikhu kódà àsìkò tí a máa kọ aburú lẹ̀ fún kọ̀ bá nílé ayé tó fi kú kí wá ní àfilé lè sọkọ́ ma ìjẹ́nà ní ọmọ tí ọmọ kékeré ẹgẹ́ láwọn ìjàbàtà fi ń sọ ẹ̀ náà ọmọ kékeré yí burúkẹ́ o àà ẹ burúkẹ́ o ìhàlẹ̀ lásán nìyí òun èpè yìí lẹ́rìí ẹ̀tí ọ̀nà sáà ha wàláyé burúkú àgbákò ní yíò wàláyé àgbáyé tó kàfàrọ̀ ọmọ kékeré yé èmi orílù ti yí rí o wáyá kí ni àwọn ọlọ́jọ́ ha dídí yé dídí ṣe yé yẹn pa okùn wọn tí ń fà á tí ń fún wọn lóbi ago olókùn yẹn ni orí tí wọn náà so gbogbo yẹn ìhàlẹ̀ lásán ni wọ́n ìgbésẹ̀ rẹ̀ anẹ́bí wọ́n sọ fún ìyàwó àìṣà pé in tó ń wí ó lè jẹ́ pé in tí ó ṣẹlẹ̀ sọmọ yẹn lọ́jọ́ gbẹ̀rẹ̀ àti àmà yàtọ̀ sí tó ń wí yẹn anẹ́bí wọ́n ní inna Allaha khalaqa al-jannata wa khalaqa laha ahlaha wa hum fi aslabi aba'ihim pé mọ̀ wípé ọlọ́run bá lékẹ́ láti dá àlìjẹ́nà ọlọ́run sì dá àwọn tí ó gbé inú àlìjẹ́nà ká tó délé ayé lọ́lọ́run bá lékẹ́ láti mọ ọmọ náà tó àlìjẹ́nà kọ́dàrù nìyẹn إن الله خلق خلق الجنة أهلا خلقهم وهم في أصلاب آبائهم رواية ميتونية إن إن الله خلق للجنة أهلا خلقهم لها وهم في أصلاب آبائهم Ọlọ́run bá ní kẹ́lá dá àwọn ọmọ àlìjẹ́nà Ọlọ́run bá dá wọn yìí nígbàtán wà ní bàrá àjí bàbá wọn wa khalaqa lin-nari ahlan khalaqahum laha wa hum fi aslabi aba'ihim ó ti dá àwọn ọmọ náà àwọn kèfèrí ó dá wọn ipọ́ ma nẹ́nu ọmọ jẹ́ nígbàtẹ́ ti wà nínú bàrá àti ìyàwó kódà síwájú kọ́ tó dá ìjẹ́ bọ́mọ kékeré lẹ́ sọ alẹ́ ni tí ò tí ìdáyé gan ọlọ́run bá ti dá kọ́mà jẹ́nà ní onígbà tó wà ní bàrá àti ìyà rẹ̀ àti bàbá rẹ̀ ọlọ́run bá ti dá ọmọ nẹ́kọ́mọ jẹ́ ni ẹjọ́ ọ̀dá sábà so ó túmọ̀ sí pé ká sọ yí pé wọ́n bí ọmọ lórí pétrọ̀ ìyẹn ò túmọ̀ sí wípé ọmọ yẹn ò lè jẹ́ kéfèrí kódà nígbà tó wà kékeré yẹn kò yí bá nìsì a bákan náà nínú hadith táwa nínú ọ̀rọ̀ ọmọ tí Khadiru pa yìí ọwọ́ wá nínú hadith tó wà ní Bukhari anábi sallallahu alaihi wasallam sọ wípé ọmọ yìí túbí ayá ọmọ túbí nígbàtá ti wà ní bàrá àti rẹ̀ tọ́lọ́wọ́ bá ti ń dáa lọ́lọ́wọ́ bá nígbàtá ti dáa ní kéfèrí ẹjọ́ ọ̀nà sáwọn ìsìn ó clear wípé ọmọ yìí kéfèrí ni a dẹ̀ tó wọ́n sàlàyé pé ibnu Sayyad ibnu Sayyad láti kékeré lànàbì ti sọ pé Yahudi tí anabi sallallahu alaihi wasallam tó fẹ́ kú tó anabi sallallahu alaihi wasallam ń pè tó ń pè ìsìláàmù sí lẹ́nu tó gbé ìsìláàmù lọ bá tó ní kí ọmọ yìí kó túbá kó ṣe bàbá kọ́sìm anábì sallallahu alaihi wasallam tó ma yí padà gba islam tó ma yí padà kú kí lánàbì sọ anábì ní alhamdulillahi alladhi anqadhani anqadha anqadhahu bi minan nar mo dúpẹ́ fún ọlọ́run bá tó fi ní yọ ọmọ ikú nínú náà ọmọ kékeré nípa ẹ̀dàkùn tí kèé bá ṣe kèé fèrí tẹ́lẹ̀ kí lánàbì sallallahu alaihi wasallam lẹ́dẹ̀ ń sàlàyé islam fún sí tí yẹn gbọ́dọ̀ mọ́ sọ pé kí mùsùlùmí gba islam kí ẹ̀rí mùsùlùmí báyìí kọ́ wá tó ní kọ́ gba islam ó tó wá gba islam tó wá kú ẹwà nítò ọdún pẹ̀mọ́kúrúkọ́ bọ́nà bá tọ́nà bá fi ní yọ ọmọ ikú nínú náà àtàwọn ẹ̀rí ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so túnmọ̀ sí pé ọmọ yìí gan rèé láti bó ṣe wà ń kékeré yẹn kèfèrí lọmọ yẹn ìmọ̀ tí ànẹ́bì Mùsá wá mọ̀ ní ìmọ̀ tọ́nà ọba àdékẹ́lá fi mọ̀ Khadiru nípa pé kèfèrí lọmọ yìí ni Khadiru fi pa nítorí pé inú kọ́dàrù ni èyàn lè máa àyàfíká jẹ́ pé wáhì wọ́wà báyàn wáhì ìyẹn lọ́wọ́ bá kọ́dìrù láwọn kẹfì sọ wípé kọ́dìrù kò pọ́sí pàtí kọjá nẹ́bí ọlọ́wọ́ bá nítorí pé kọ́dìrù ń gba wáhì tí ò bá gba wáhì báwo ló ṣe mọ̀ rí pé ọmọ ni ó dẹ̀ sọ amri ó ní gbogbo mo ṣe ní ìṣe pẹ̀lú àṣẹ ara mi ọlọ́run ọba ló ṣe kí ni so àwọn nǹkan ní gbogbo tó ṣẹlẹ̀ sí Khadiru yìí ó jẹ́ kó yọ wípé ànábì Ọlọ́run bá ní torí àwọn nǹkan yìí ò lè ṣẹlẹ̀ sí yàn kéèyàn má jẹ́ ànábì Ọlọ́run bá kò sí yẹ báyìí sí so nínú nǹkan tó ṣẹlẹ̀ sí Khadiru ni pé ó nímọ̀ nípa pé kéèfè rí lọ́mọ yẹn ṣe wá rí ó jẹ́ kó sì jẹ́ parí ayé kí mọ́sádà mọ ní ọ̀nà ẹyọ kan kí aburú mọ ní orí ti ẹnìkan fọ́mọ́ kó bá àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tó wà lórí Islam wàlẹ̀wà àṣà láwọn jàbátá wá ní tó bá dàgbà yọ́wà di kèfèrí ebi dáṣì pé kí mo ti rìn láyé ìrúrú òjòrò kéwú tútù bá wọn láyé tó bá wàlẹ̀wà àṣà tó bá bàlágà ní wàlẹ̀wà àṣà àà ẹ̀sì bẹ̀rù ọlọ́run wà lọ́wọ́ aṣá tọ́bá bàlágà láàárọ̀ akọ àbàwẹ́ kòfòrò níwà tògéyànà tògéyànà lọ kòfòrò ẹwà sọ àbàbà rẹ̀ àti yà rẹ̀ di kèfèrí gbàùn lòun náà wà di kèfèrí <laughs> níbo ni wọ́n wà nínú kí ó tẹ́kẹ́ yìí wọ́n kẹ́ ń sọ tí ó padà ṣẹlẹ̀ sí àwọn òbí rẹ̀ tọ́bá dàgbà ni nítorí pé kọ́mọ̀bà wá ṣẹlẹ̀ sáwọn òbí rẹ̀ tọ́bá dàgbà ni ọlọ́ọ̀bà ní káyẹ́ ṣe pa rọ́dìrì láti ẹ̀kọ́ kó ṣe kéne kọpa ọmọ yẹn ní kékeré kọjú òun nìkan ní ó ṣe kéne àbí nígbà tí wọ́n bá sọ wípé ọlọ́mọjàrí ọlọ́mọjàrí kí mọ́ fi ka tèmi ṣe àpéjúwe nínú nǹkan márùn-ún ìka kan wá ń sàárẹ̀ ìkan wá ní ìka ẹyọkẹ yìí o àfi ká gé bá àbá ti gé yókù báwọn yòókù ẹ̀dàkùn ká gé ìka òun káwọn méjèèjì káwọn mẹ́rin yòókù lálàáfíà lọ́dá ni àfi ká fi káyọkẹ ẹlẹ̀ kókó bá mẹ́rin tó kù ni àbí fàtíwà nìyẹn ẹgbẹ́ kẹyọkan fọ́mọ̀ tẹ́rì ìkàtọ́pọ̀ nítorí pé tí òfó bá ma lórí ìkẹyọ kan ọmọ ṣe kíni ọmọ ṣe fèrè máa ju kí òfó bá gbogbo ká tó kù lọ àríwẹ̀kọ́ ni ká ní ọmọ yí pé kán gé kẹyọ kan ó fú yẹ ju kọ́ padà kó bá gbogbo ká yókù lọ ṣé bí wọ́n fẹ́ gé tẹ́bí kẹyọ kan náà fẹ́ gé tẹ́lẹ̀ wọ́n padà wá gé gbogbo káwọn kódà tí ọba padà sọ́ra wọ́n padà wá gé gbogbo owó pátápátá ẹjọ́ nà sáà torí pé kò tó ní mọ lórí àwọn nǹkan ọmọ ẹnìkan wọ́n padà sọ pé tó tí ó ti wá ṣe tẹ́ tọ́lọ̀bà ní kẹra pàálásẹ̀ tó mú kàn fẹ́ mú àpéjúwe wá kẹ́ wo bí àwọn èèyàn ṣe ń pè yẹn ní kéfèrí láwùjọ ìwọ lọ́yìn ọlọ́run bá ó jẹ́ nǹkan tó ń bá yẹn ní jẹ́gẹ́ kí yẹn sọ pé nítorí pé Ibn Ghazali sọ wípé mas'ala yìí ṣe mas'ala ta kìí sọ̀rọ̀ ta lè fi kàfárọ̀ yẹn nítorí Ibn Ghazali ti di kèfèrí kódà tí kèfèrí yẹn tó gbóná di ti Fir'aun àti Ìbílísì lọ kí n gbọ́ rí láyé wàlá pẹ̀lú confidence àfájà ẹrù ti bá àfájà bàtà ẹrù ti bá yìí nítorí ọlọ́run bá àfáà yìí torí ọlọ́run tó gbogbo àwọn àṣejù báyìí wallahi wallahi àwa ò fẹ́ àfẹ́ rárá tí ó lárí àwọn tí wọ́n sàtejù níbi kápẹ̀ yẹn kéfèrí ni ẹ̀ ara wọn àkọ́ọ̀fù sáàlì tí mo sọ fún àwọn àní kọ́ọ̀fù tẹ̀fẹ̀rí àwọn wà ní abala àṣẹ ètò ní kápẹ̀ yẹn kéfèrí àwọn sọ pé kò sí tí yẹn lè ṣe láyé ẹ gbọ́dọ̀ pé kéfèrí náà ẹ gbọ́dọ̀ pé yẹn kéfèrí kò sí kéfèrí nínú mùsùlùmí eléyìí ni jàbàtà máa ń lẹ àwa mọ́ Ah, yóò ní àwọn ọmọ ẹni kò sí kèfèrí nínú mùsùlùmí ni irọ́ sí pọ̀ ó yìí ti dí gbogbo ọ̀nà táwọn yẹn fi mọ̀nà yóò ní ẹmẹ́ gbọ́rọ̀ wọn o ẹmẹ́ gbọ́rọ̀ wọn o torí tó bá ti pọ̀ o tẹ́wà ní pé àfà mo tó mọ̀ èmò ní ẹmẹ́ gbọ́rọ̀ wọn èyí gbọ́rọ̀ mi ní à ó ti dẹ gbogbo àwọn síràpù tí àwọn òbí ní mọ̀nì pátápátá ti dẹ fún ẹ́ ìyí ò ní mọ̀ nílẹ̀ àwa a ti mọ̀ pé kọ́ bá rú sí kọ́ ẹgbọ̀rọ̀ gbá yàbàtà kéwú sòjóró fún yàbàtà ọlọ́run náà náà fi kéwú ó fi lálàṣe jàràtà wà láì inú àwọn kí ní ẹ̀nà tí mo ń gọ́ oníṣàlù pé mi sì máa ń gba kọ̀búrù síkọ̀ tèmi mo ń gba kọ̀búrù síkọ̀ wà láì mo rẹ́rìn mo fẹ́ni tó ara ń bẹ̀ ibi tínú mi ti bàjẹ́ ó tún sí olè tó famílẹ̀rì sí mo ń gba kọ̀búrù síkọ̀ wà láì tí sọ yẹn ọta kò kéwú pátápátá nítọ́fẹ́ sọ ní pé mo ń gba kọ́bárù síkọ̀ kò sí tí ó wà láì láti lọ́jọ́ sẹ́ntẹ̀ in tó wí náà nìyẹn o ìgbàtẹ́ tó pè lórí fúnmù e mẹ́gbà kọ̀búrù síkọ̀ tẹ́mi o mẹ́gbà kọ̀búrù síkọ̀ kọ̀búrù síkọ̀ ó fẹ́ sọ pé ọyẹ̀kọ́ sọ pé mọ́ mẹ́gbà kọ̀búrù síkọ̀ ó ní mọ́ mẹ́gbà kọ̀búrù síkọ̀ àpéjúwe o mo lè mú wá tó lè yí dáadáa náà o kí ni mo lè fi kí ni mo lè fi kí ni mo lè fi àpéjúwe mo lè mú wá fún tó tí ẹ tẹ́yìn gọ́mọ̀ pé wàláì bí ọ̀rọ̀ ọ̀rọ̀ bí ìpéyẹn ya wèrè ni ẹjọ́ ìjọba yìí sì ọ̀rọ̀ bí pé ẹmọ̀ wípé tẹ́ni tó sọ̀rọ̀ yìí ṣe ògbédè ní àbọ́yà wèrè ẹjọ́ rẹ̀ sáwọn ìdè so bí ìgbé pé ẹmọ̀ pé ọ̀rọ̀ tó takò látàyè gan pátápátá in tí ìrántí àpéjúwe bóyá mo lè padà rántí àpéjúwe honestly speaking ọ̀rọ̀ yẹn ó ti ọ̀rọ̀ yẹn ti jẹ́ gíjù òkúlá ẹ̀fà ń ni pé afájàbàtọ́ sọ wípé àwa sínìfùtáwà tọ́rọ̀fùtáwà ní tọ́rọ̀fù ẹni tí ó sọ wípé kò sí kéfèrè ní mùsùlùmí sẹ́rí àwọn tábà wà nínú tọ́rọ̀fù yẹn tábà wà lábára yẹn àwọn mùrùjíà nìyẹn àwọn aláṣẹ ètò nìyẹn àwọn aláṣẹ ètò nìyẹn wọ́n sọ wípé kò sí nǹkan kan téèyàn lè ṣe láyé ẹ tẹ́ fi lè pè ní káfíọ̀ so ìlànà ìdí tábà wá rí èèyàn tí ń pè yàn ní káfíọ̀ wọ́n wà wọn sọ tí ó sì gbà ipin tóhun sí ọlọ́yẹ́ gbogbo èèyàn máa ṣe tó bá tí wá lè ṣe ju ti ẹ̀lọ tó pàpọ̀ òun lòun dúró dédé aláṣẹ tó ní o gbẹ̀tọ́ pàpọ̀ òun lòun yẹ́rẹ́ sẹ́gbùgbà tó ti rẹ̀ pọ̀ òun lòun dúró dédé yẹn ẹni tó bá ti lè ṣe tayọ tó ṣe yọ́ mọ̀ rí kó ti ṣàṣejù ní àbí bẹ́ẹ̀ náà aláṣẹ jù náà òun náà máa fojú wo gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe tó ti ń ṣe gẹ́gẹ́ bí aláṣẹ ètò torí pé orí pòun lòun dúró dédé tó bá ti wá lè ṣe tóun ṣe báyìí àti ètò lòun ṣe yẹn òun ṣe tó ń tí ò tó ń tọ́ yẹ kó ṣe nìyẹn nítorí pé òun ṣe nǹkan tóun wà lórí ẹ̀ méjèèjì rẹ̀ kìí ṣe manhajù alìsúnnàtì wal jama'a àkọ́rọ̀bù fàálì òun ni a fẹ́ kí gbogbo wáwà òun ni sheikh salih òun ni sheikh fauzan rahimahullahu ta'ala hafizahullahu ta'ala a lè sọ pé rahimahullahu náà àtẹ́ntọ́ wà láyé àtẹ́ntọ́ kú kọ̀sẹ́ tí ò ní ìdí rahimahullahu ba kò dẹ̀ tẹ́ntọ́ wà lè kí ló kìí fi bá rahimahalu náà àkọ́rọ̀bù fàálì àwọn ìjọ ẹlẹ́ẹ̀kẹta tẹ́wà níjọ àwọn gbogbo táwà fẹ́ káwà lórí ẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ kàyí ká lọ wo page 26 nínú ọ̀rọ̀ nínú دروس في شرح نواقض الإسلام دروس في شرح نواقض الإسلام mo mọ́ mọ́ sàlàyé ilé báyìí nítorí ẹni tó wá fẹ́ ìyẹ̀wò bọ́yá tá ń kàyí bọ́yá orí bẹ́ àbí òrítẹ́ tó tán nípa àwùjọ tá wà yìí àwùjọ tó yẹ sí pé ìrújú pọ̀ gidi gan ni àwùjọ tó yẹ pé àwọn èèyàn ti ń da ẹ̀sìn rú máwùn èèyàn lójú gan ni gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ tíráì láti wà lórí manhaj al-sunnah wọ́n ti tán àti pé lálásejù pé jàbátá ni jàbátá èdè ìtàn lára ẹ̀ ní kíníkan ò tí ì ṣe kíníkan ni tó sáwá ti torí pé kẹ́ sọ pé jàbàtà tánra wa á mọ́ wá sí tí ọ̀yẹ́ ká ṣe lérí nítorí kẹ́ lè bá àmọ́ sọ pé jàbàtà ò ti jàbàtà ti tán lára wa á wà bọ́ sínú àṣẹ ètò àkàlàwàlà torí àṣẹ ìsìláàmù yìí nítorí tí ẹ̀ sí ọ̀nà sáwá nìsí àwa ń ṣe nítorí àti please ọba tó dá wa ni a dẹ̀ ń ṣe níbàmú sí ìtọ́wà lákọọ́lẹ̀ táwọn sálàfù wà lórí ẹ̀lú so èmi fẹ́ mi ń sàlàyé pé tó bá dàbí fọ́rọ̀ manhajù fẹ́ rújú bẹ́yìn ẹ̀nà wà bẹ́yìn ẹ̀kún kútùbù sálàfù àwọn tíra àwọn sálàfù ń bẹ láàrin wa tàà ìjọ gbéyẹ̀wò ìjẹ́ tó sọ yìí tí mọ́ hajjú sálàfù wà lórí àbí òsì lórí ẹ̀ kí o sí kó sí táàmà wá bara ní lókọ jẹ́ àkànjọ gbé tíra jáde ni ẹ̀fí ọ̀nà táàmà ní sí tí táwọn tí tó ń sọ yìí sátẹjù ní àbá tètò ibo lẹfẹ́ sọ náfà àwọn àfá àwọn yìí náà sí kò tí yẹn mẹ́rin sí tó ká mẹ́gbà tẹ́jẹ́ pẹ̀lú gbogbo oríṣi tí àwọn ìsọkúsọ tí ó ń kọjá ní àwùjọ wa yìí táwọn èèyàn sọ ṣé kì ní àwọn atọ́rọ̀kù fáàlì onáni وهم وسط بين المذهبين wọ́n ní àwọn tọ́rọ̀kù ẹlẹ́ẹ̀kẹta àwọn náà ni ahlu sunnati wal jama'a wọ́n láwọn tọ́rọ̀kù yìí àwọn ni wasatun bayna al-madhhabayn wọ́n wà láàrin gbogbo láàrin ojú ọ̀nà méjèèjì ta ti kà sí iwájú yìí nínú àṣètò àtàṣejù bayna al-madhhabayn madhhab al-murji'a wa madhhab al-khawarij àárín gbogbo wọ́n wà láàrin madhhab àwọn àti madhhab àwọn murji'a fa yajma'una bayna nusus ọ̀nà táwọn máa ń gbà ní pé wọ́n kó gbogbo ẹ̀rí jọ papọ̀ wọ́n lo gbogbo ẹ̀rí lápapọ̀ ni wọ́n kí ń lo apákan ẹ̀rí kan fi kanlẹ̀ yajma'una bayna nusus wọ́n kó gbogbo ẹ̀rí jọ wa yaqulun wọ́n máa sọ wípé innal kufra fil qur'ani was sunnah yanqasimani ila qismayn nígbà tó bá kó nínú al-Qur'an àti nínú súnnà nígbàtà gbogbo àwọn ẹ̀rí tó wá fún àríkọ́nà méjì ló pín sí ọ̀nà méjì lárí tó pín sí kufrun akbaru ìkan bẹ tó jẹ́ pé ìṣẹ́kẹ̀ èfèrí tó tóbi ni a rí àwọn ẹ̀rí nínú al-Qur'an àti nínú súnnà tó fi hàn wá wípé irú àwọn kè ìṣẹ́ kúfùrù yìí ó tóbi mú ní jáde kó quran àti súnnà àwọn kúfùrù kéékèèké a rí àwọn quran àti nínú súnnà tí wọ́n pè ní kúfùrù ṣùgbọ́n àwọn nǹkan yarí pé kò gbéyàn jáde kó ní islam a jẹ́ pé kúfùrù ni wọ́n ṣùgbọ́n kúfùrù kéékèèké ni wọ́n a nítọ́ pé wọ́n kìí ṣe kúfùrù ṣùgbọ́n a nítọ́ pé islam ni wọ́n nítorí pé wọ́n ẹ̀rí ni kúfùrù ẹ̀rí ọ̀wá gbé sí pọ́yọ̀ ìjáde islam ayẹ́bẹ́ká dúró sí ẹ̀rí ẹni pé yí tí ẹ̀rí pè ní kúfùrù káwà náà pè ní kúfùrù ìdájọ́ tó islam káwà náà fún ni tí mo ń lọ pẹ̀lú pé káta fẹ́ pọ̀ bápọ̀ ẹ̀rí káfẹ́ lo ẹ̀rí gẹ́gẹ́ bó ti yẹ ká lò ṣe tọ́lọ̀ bá pè ní kúfùrù ni sáàdẹ̀bí pè ní kúfùrù ni ẹnu tàwa náà gbà láti pè ní kúfùrù ṣùgbọ́n kí ni ìdájọ́ àlọ́dọ̀ ọlọ́run bá tànẹ́bì sọ́lọ́sọ́lọ́m sí wọ́n ba ìsìláàmù jẹ́ a kò ba ìsìláàmù jẹ́ ajẹ́bí kúfùrù kékeré nù ba ìsìláàmù jẹ́ ọ ba ìsìláàmù jẹ́ ajẹ́bí kúfùrù ńláńlá nìyẹn báwọn alùsùnà ṣe ń ṣe nìyẹn wàṣírkùn akbar wàṣírkùn akbar wàṣírkùn asghar

yí tó fi ní kèfèrí yìí kèése nítorí pé mú tí àmẹ́ntò wípé ìtọ́lọ́wọ́ bá pèlé ìwọ̀ òun pèlé tọ́ ó ti ṣe kèfèrí pẹ̀lú àyà Kùránì ibi tí kúkú rẹ̀ ti jáde nìyẹn pé ó pe ọ̀rọ̀ náà bá nírọ́ ó láyà láyà ní

kódà tí wọ́n bá ti lẹ̀kùn pàyẹ̀gẹ́ kẹ́kẹ́ lè yẹn mẹ́lẹ̀ kọ́ wá kún orí lásán ìnira ní àdídẹ́kùn wọ́n wá sọ́kò pa bí tí ó fi kú kò ní rọwọ́ họrí kò ní rọwọ́ blọ́ọ̀kì òkò òkò ń lè bá lójú ó lè ẹ̀yìn má ti èèyàn tẹ́ bá ti irú ẹ̀ fún ẹ̀dàkùn tí irú kan bá ń só fúyẹ́ sókéré ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ sóyàn ìjáde kó ní Islam àárín àwárí torí pé ẹ̀yà eh, ah, àwọn alùsùn náà ní kí ìsinú ẹgbẹ́rẹ́ pọ́ bẹ́kẹ́ yẹn máa ṣe jìnà ní wọ́n máa ṣe jìnà ní tí ó torí káwàá lè mú jìnà lè àwà fún ìdájọ́ tọ́lọ́ ọmọ òkun bí alùsùn òkun sàfihàn láyéláyé àásọ pé bí ìdájọ́ kí ní ìṣèrí lélẹ́yìn fẹ́rarìtì ṣùgbọ́n kọ̀yọ̀jáde kó ní Islam so zina anything kọ̀yọ̀jáde kó ní Islam ẹni tí ò bá dẹ̀ tí ìníyàwó rí kò ní lọ́kọ rí bẹ́ẹ̀ ni òníyàwó bẹ́ẹ̀ ni òlọ́kọ kò nílé tó bá ti zina kí láṣẹ fún tọwọ́ bàbá ẹgbà ọgọ́rùn-ún tí a bá ní tàbá bẹ́ẹ̀ nẹ́lẹ́ gbọgọ́rùn yìí a nílọ wá ẹgbà kan tí ọ̀gbádùn ẹgbà tó gbádùn dáadáa bí àwọn bí àwọn wáyà 2.5 yẹn àwọn kébù wáyà yẹn a wà wá ẹni tó lápá tí ò sì ní sàánú rẹ̀ wàláhì bọ́lọ́run bá ṣe wí nínú sọ́lọ́tù nóòrù ní ẹwọ ọlọ́run bá ní tẹ́wà fẹ́ nà wọn ẹ má wọn wọn ẹnà wọn bí kúkú bí yíyè ni kódà wọn bá kú máa yẹ́ lọ́wọ́ níbi tẹ́ ti ń náà

àtẹ́lẹ̀ tí yọ jẹ gbani àtẹ́lẹ̀ tí tí wọ́n rí ẹ̀mẹ́lẹ̀ tó lẹ́yìn lókò pa ní zinawari nínú kata àwọn student fi ń najú ni àdúgbà àwọn student láwáyé nínú kata àwọn student fi ń sọ̀làjú láyé lónìí zina ni àwọn student ń ṣe zina láyé ọlọ́run bá lékẹ́ lọ́sàánú ẹ̀yìn student wallahi ẹlòmí inú wọn àwọn life wọ́n ń gbé hmm? wọ́n ti jáde kó lábẹ́ òbí ọkùnrin àtọbìnrin wọn àjọ gbàlẹ́pọ̀ sínú yàrá wà láwọn ń gbé couples life ẹ̀rí àgbákò láyé wàláì ẹ́ gbogbo àwọn tí tàbí àwọn tí wọ́n ń gbádùgbò tí wọ́n náà àwọn náà máa gbé àgbàjẹ́ ìṣẹ́ pàgbù tàbí àwọn náà jẹ́ èyí tí ìṣẹ́ pé bọ́yá ìkẹ́kẹ́ aṣubú tẹ̀wá ní ìṣẹ́ ṣe nítorí wọ́n ra wọn kan náà mọ́wulẹ̀ nítorí ní Ah, èmi òwúlé ó sọ̀rọ̀ tọ́mà wàlá àwọn mọ́ ìdàkudà mọ́yàn lọ́wọ́ ni àwọn wọ́n lè padà unity na mọ́yàn lọ́wọ́ ládùgbò students ọlọ́mọ́jẹ́ lọ́bàbò ah, mi lẹ́mẹ̀ yí ta ni ẹjẹ́ ọ̀dásán tí ó dákò torí ọlọ́run bá yí students náà bóòlẹ̀ náà sí wá burú débẹ̀ òun débi pé ẹ̀wá sí bá gbé ìwé gan wọn kàwé mọ́ ẹ̀yin students torí ọlọ́run dákò yí padà ilé yìí báyìí kò yẹ ẹni tó jẹ́ mùsùlùmí kò yẹ ẹni tó kódà àgbọ̀dọ̀ máa rí kíkè tó Islam àbáwí àbẹ́ẹ̀kọ́ ni kèdè pé tàbá ti rí kọ̀yẹ́ tó jẹ́ mùsùlùmí wá yẹ kèfèrí kọ́ kọ̀yẹ́ nígbà tí wọ́n jẹ́ kèfèrí o lè máa lọ yọ o yí ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n jẹ́ kèfèrí o lè kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ní Islam tí ó dákọ̀ jẹ́ yí padà yìí student ẹmọ́ tó wípé a sọ pé kọ́sọ̀rọ̀ ìdíkèfèrí sí pé ẹ ti jẹ́ mùsùlùmí lẹ́wàá sọ jìnà jì nǹkan yìí èmi

wàlùkúkúrù asgharu la yukhrijani min al-millah wọ́n ní àmá ẹbọ kékeré àti kúkúrù kékeré kò kí yọ ìjáde kó ní islam khilafan lil khawarij níta fi yàtọ̀ sáwọn khawarij jìrì ẹ̀dàkùn látara báyìí ẹjọ́ ọ̀rùn pé jàbàtà khawarij náà níkẹ̀ sí khawarij báyìí jàbàtà máa ń pèyàn ní kẹfẹ̀rí ẹbọ kékeré àjọ kékeré ẹ̀mí ìrìnlẹ̀ ẹbọ kékeré wallahi ìmúfọ́nà màbúra ẹni tí ò bá mọ jàbàtà ní khawarij kò tí ì mọ manhaj ahli sunnah jabata ọ̀nà tó gbà kó sí àkídà kọwàlì jẹ́ ṣe kékeré o ṣẹ́rí jabata yìí ní sínú àkídà kọwàlì by mistake o wàláì torí ẹni tó bá bọ́ sínú àkídà kọwàlì by mistake gbogbo àwọn ìpìlẹ̀ yìí ní pé sára rẹ̀ ẹ ma rí pé ọkàn sàyìsí àbí ń tẹsẹ̀ bọ́sẹ̀ ni lórí ọ̀rọ̀ àṣókùn bìí ní manzil Allah mọ́nà ju àwọn kọwàlì jí jabata ń lò níbi ọ̀rọ̀ àṣókùn bìí ní manzil Allah bẹ́ẹ̀ náà manhaj àwọn khawarij ní ẹni yìí lò lẹ́bíwárí pé kèése kó sèèsì ó dìdí ni, ó dìdí ma manhaj yìí ni ọmọ àkídà rẹ̀ lé lórí ó dẹ̀ ń pa sí ni kọ́lọ̀ dákùnkọ́ bá sànú àfà torí tọ́mọ̀ bá lè gẹ́bá sànú wọn orí lọ́jẹ́ fún wọn orí lọ́jẹ́ fọ́wà náà àbí ẹ̀kọ́ ni so kò sí ìdùnnú wa kò dẹ̀ sí orí fún wa níbi wallahi ìmọ̀fọ́lọ́bà búra ìlú náà sọ pé bí kò ṣe dú mi lójú pé rọ̀lẹ́ láwà yìí bẹ́ẹ̀ ni orí mi lójú pé àfájàbàtà ẹni àmì níwọ̀n wallahi kò rú mi lójú rárá kódà ìyìn ìdáwò ti ẹ̀yí ìṣe ìméjì àtàárọ̀ dalẹ́rí ní tó máa ń kílẹ̀ àti mi sí ni ìmọ̀rú ẹ̀ láyé ní máa ń kílẹ̀ ṣùgbọ́n méjèèjì a máa dé ìmáni kù ibi ta fi ṣe àtàsá àwọn mùrùjíà nìyẹn àwọn mùrùjíà gbà pé kò ní dí ìmáni rẹ kù ìmáni tó wà dìgbì náà ni ẹ̀ẹ̀wọ́ mẹ́sàbà alìsúnnà alìsúnnà gbà pé ẹbọ kékeré kọ̀yàn jáde Islam gẹ́gẹ́ bí àwọn kọ̀wárí ṣe gbà ayapa wọn níbẹ̀ yẹn a tún wá gbà wípé ìmáni dí ìmáni kù kèé bá ìmáni kèkèkè kò ní ìmáni yóò ní pé pérépéré ẹ̀ẹ́gẹ́gẹ́ bá àti pẹ̀lú àwọn kọwárìtì àti pẹ̀lú àwọn tari àwọn mọ̀jíà so yíra nìtì alùsùn lágbà ní pé gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe zìnà ìmánì ò lè pé láyé kò wá ní àà àbá ìgbàgbọ́lọ́ lọ́wọ́ lò tẹ́rí ọkàn wá báyìí àtàkùwà ààrùn náà ìpáyàn lọ́wọ́ bá ibi tọ́wà rí gbogbo àwọn tí bá ti ń sọ báwọn ẹmọ̀gbé mùrùjíà ni bẹ́ẹ̀ bá jẹ́ ń gbọ́ àkídà yìí sílẹ̀ mọ́ kọ̀dàríyà láwùjọ wáyìí àwọn kọ̀dàríyà ń bẹ wallahi wọ́n ń bẹ láwùjọ wáyìí láwọn tí ń takò kádàrá àtàwọn tí ń fi kádàrá sẹ̀rí àwọn jàbúríyà ni ẹ wọ́n fi kádàrá sẹ̀rí pé àfá kílódé tó bá yẹ pé zìnà ọ̀dá ni kílódé tọ́lọ́ ma fi dá abẹ́ta sí máa ṣe zìnà fún wa ọlá àwọn tó wá fẹ́ ṣe zìnà ọlọ́run tó wá ní kábẹ́ wá máa dìde kílódé tọ́lọ́ ò ní kọ́ máa rọ̀ nígbà tọ́lọ́ bọ̀ fẹ́ ọba ẹ̀kọ́ tí ọ̀dá ni kí ní fi ń sọ tí ẹ́ ṣe bí ọkà bàbá náà fi ń ṣe ṣe bí èso ìnàbù náà fi ń ṣe àti ẹgbà tọ́lọ̀ bá mọ̀ pínlọ tí ọ̀dá kí ó tọ́lọ̀ bá lè gílájú wájá wọn kàbàbà tọ́lọ̀ bá fún alẹ́ kàrà mọ̀ fi sọ tí ọlọ́bàá mọ̀ pẹ́mú ọ̀dá ọlọ́bàá fẹ́mí kárọ̀ pẹ́ ẹgbó ń bí ṣe fi kádàrá ṣe ìjáàjì àwọn jàbùríyà ni wọ́n bẹ̀lá òjà wọn sílá òjọ wa kẹ́yàn kan wá ní ah, àwọn ẹyẹ ò sí mọ́ àwọn àjọpọ̀ ah, bá kí dáyé wọ́n àti máa bọ́ mọ̀ wọ́n ó kẹ́kọ̀ọ́ ni ọ́kẹ́kọ̀ọ́ súnnà ló fi mọ̀ wípé ókè tí ọ̀rọ̀ àwọn tí bá ń sọ báyìí ni jàbúríyà wọ́n wá wò pé sí wọ́n ń sọ báyìí láwùjọ àbí wọ́n sí ẹ́ so ilá ọlọ́ọ̀bà kó dáhùn kó sànú wa náà wọ́n bá wọ́n lọ́wọ́ ní pàhún fi kọ́rọ̀ pé nàkír àwọn alùsúnnà yìí láàrin gbogbo àwọn ìdàkejì kọ̀wárìjì lálùsúnnà ìdàkejì mòrìjíà ni wọ́n wọn àní tìtorí pàwọn fẹ́ jẹ́dà kejì kọwárìjì tẹ́lọ bọ́ sí àwọn mùrùtíà bẹ́ẹ̀ yapa kọwárìjì yẹ tẹ́yàn bá sọ́ra mọ́ mọ́ sọ kéka fún yín tẹ́yàn bá sọ́ra tọ́ bá tákùn bí àṣejù bí àṣejù lọ́bọ̀ sí tọ́ bá jẹ́ sọ́ra tọ́ bá tákùn bí àṣejù ibi àṣejù lọ́lọ́ nítorí pé torí ìwọ́tọ́ bá ti fẹ́ ìwọ́tọ́ bá ti pàálẹ̀ jù tọ́ bá fẹ́ pàwálẹ̀ báyìí ó yẹ ṣe kọjá pátápátá ìwọ́tọ́ bá ìdí pàwálẹ̀ tí wọ́n fẹ́ pàjú kẹfẹ́ tí kọ́ pàájú kọ parọ́bà yẹ jù kọ́ tá ní takúta ibi tọ́ lọ bọ́ sí òdídà ẹ̀ṣẹ́ ọ̀nà àfi ẹni tọ́nà bá fẹ́ sànú ní ó kún bí àṣejù tí ó bọ́ sáà ní gbogbo ẹni tọ́nà bá fẹ́ sànú ní ó kún bí àṣejù tí ó bọ́ sáà ní gbogbo káwà wá kún bí àṣejù káwà bọ́ sáà ní gbogbo kéyàn káwà sọ wípé à nítorí ẹ̀ náà ìjàbàtà ò kú lára wa ní àà sọ wípé àbòsí lẹ́ ń ẹ má jẹ́ kí ìbínú àti kórìíra àwọn èèyàn kan nítorí pé ọ̀rọ̀ tán sọ ọ̀bá fẹ́nu yín mu ẹ má jẹ́ kó gbé yín lẹ́lẹ́ láti má lè ṣe déédé nígbàtí ẹ bá ń sọ̀rọ̀ nípa wọn abẹ́ bá ń dájọ́ lé wọn lórí wa ní ẹ ṣe déédé huwa aqrabu ittaqwa òun ló súnmọ́ ìpayọ̀ ọlọ́wọ́n bá láti mọ̀ pé nípayọ̀ ọlọ́wọ́n sàwọn ẹni tí bá máa ń ṣe déédé níbi ọ̀rọ̀ wàlá ìgbà láwọn já ìpayọ̀ ọlọ́run kódà tó ń ti kọ́ta ẹ̀ lọ́sọ ó sì fi olórin lẹ̀ nítorí pé tó ń ti kójú òdòdó ni kò wó pé nítorí kò wó bí tó ṣe jáde ẹjọ́ ìdọ́ta máa ń sìn kíyàn sọ pé ah, kíyàn rí ọ̀tá sí ah o tí ẹ̀mọ̀ ìpé wà láìsàn pé ìbẹ̀rù ni torí pé ọ̀tẹ́ ni ọ̀yẹ́ púpọ̀ jù ọ̀yà àríọ̀kọ́dì kò yẹ kí ẹni tí ọba ní ní tí ọba nípa ọlọ́run bá kò ní sọ dáadáa kan sí láàrọ̀ta rẹ̀ láyé àríọ̀kọ́dì so ó túnmọ̀ sí pé kódà kẹ máa bínú àwọn èèyàn kan kẹ máa kórìíra wọn kẹ máa kórìíra wọn ẹ má jẹ́ kó gbé yín láti ṣe déédéé nígbà tẹ́ bá fẹ́ bá wọn lò àbígbà tẹ́ bá fẹ́ dájọ́ lé wọn lórí àbígbà tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ wọn ọlọ́ba ní ẹ̀dídù ẹ ṣe déédéé huwa aqrabu ittaqwa òun ló súnmọ́ parí ọlọ́run bá wọn lásìkò tí lọ mẹ̀tẹ̀ jí sáré parí ọ̀rọ̀ tí mò ń bá lọ insha Allah náà ìgbà tó ń bọ̀rọ̀ lọ wọ́n ní àwọn ahlu sunna wọ́n ní wa ahlu sunnati wal jama'a walillahi alhamd wasatun

so manhaj wa sunna ni pé kó rí náà níbi nǹkan ọ̀sọ́ yí pé jẹjẹ lá ọlọ́run tó fi yóò fẹ́ níbẹ̀ wọ́n náà àyàfi tó bá jẹ́ pé iṣẹ́ kúfùrù ni àbí tẹ̀ ṣèkì ẹ́ tó lẹ̀ jẹ́ kúfùrù àti ṣèkì tó gbé ẹ̀jáde kó ní islam tó jẹ́ ńláńlá ìgbà yẹn ló tó lè wọ́ mọ́ wọn lọ́wọ́ wípé yọ́ sàgbọ̀n náà lẹ́ni sá kò yí bá ní sí lórí kúfùrù tó kúlé lórí yẹn náà wọ́n ni wà jámẹ́ ìrùbẹ́ ìdàkọ́fí wọ́n rọ̀jà wọ́n jẹ́ papọ̀ wọ́n kójọ ìmọ̀ ní ìbẹ̀rù káma níbẹ̀rù ọlọ́run bá kọ́lọ́run lè fìyà jẹ wá lórí àwọn tọ́nà bá lẹ́kẹ́ láti tẹ̀lé rí ìyàlé lórí káti ma ní ìrànkẹ́ pé ọlọ́run lè kẹwà níbi tọ́nà bá lẹ́kẹ́ tó ti tàdéhùn kẹ fún wa méjèèjì láma ní a ma bẹ̀rù a sì ma ní ìrànkà tabaríyàn tí ó kú sórí lè lé kọ́nà bá lè kẹ́lá kó fi wà jẹ́nà o àìsùn ma nílẹ̀ kàkó kódà kọ́nà bá fi wọ nẹ́gan ìran kan wà fún yóò tẹ́kíní yọ wà jẹ́nà yọ jáde kó mẹ́ ẹlẹ́ táwọn kọ̀wàá yóò kéne kò yí báyìí ṣùgbọ́n alùsùn náà ṣe rí nìyẹn wọ́n ní nítorí ẹ̀rù jẹ́ sí pé àwọn ẹ̀rí tó ń ṣe ìlérí fún ni tí ń bani lẹ́rù wọn ní máa mú yẹ lásán gẹ́gẹ́ bá wọn kọ̀wárí ṣe mú ṣe bá nìdí so àwọn ní máa mú bẹ́ẹ̀ ẹ kí n dúó níbi tí ó lápẹẹrẹ yìí insha Allah ta'ala a tún máa tẹ̀síwájú ní àìgbà míì insha Allah àṣùgbọ́n nǹkan tó súnmọ́ tó súnmọ́ jùlọ kò ní pé tí ó bá ti gínú àwẹ̀ kó so a ní ọjọ́ sábtàbí ahad àbí so ní báyìí ó súnmọ́ kọjẹ́ sí pé insha Allah ibi ta bá tíọ́rà yìí tó bá di ẹ̀yìn àwẹ̀ látùmọ̀ tún gbé láti bẹ̀ pẹ̀lú fẹ́ kí mi dì mọ́lẹ̀ ibi tí sheikh ti ń sàlàyé pé àwọn khawarij àwọn ni wọ́n máa mú ẹ̀rí àwọn náà máa mú abala ìpáyà àwọn ẹ̀rí tọ́lọ̀bà nígbà tí ń ṣèlérí ìyà nìkan tí wọ́n dẹ̀ fi abala ibi tọ́lọ̀bà nígbà tí ń sọ̀rọ̀ ìnira kan wọ́n fi àwọn abala yẹn lẹ̀ ẹgbẹ́ bọ́jẹ́ pa àwọn mùjíà àwọn mú abala yẹn máa kàn lásán wọ́n fi abala ìbẹ̀rù lẹ̀ wẹ́rẹ́ ní ẹ̀sùn fẹ̀sẹ̀ àdùsùn náà àwa mú méjèèjì ó túnmọ̀ sí pé anibita ti jọ àwọn kọwárì anibita ti yapa wọn ti jọ àwọn wọn ìtàn pè ní wásàpù nìyẹn ẹ yusufu haza wa yukhalifu wa yusufu haza wa yukhalifu yóò ju ẹni ní báyìí yóò sì yapa rẹ̀ yóò ìtọ́jú ẹni níbi náà yóò tó yapa rẹ̀ kò yí báyìí so àdùsùn náà gbà pé èèyàn ẹgẹ́ bí kọ̀wárìjì náà ti gbà pé yẹn lè pèyàn kéfèrí ṣùgbọ́n in tí alùsùnà fi ń pèyàn kéfèrí lọ́yàtọ̀ fún nǹkan tí kọ̀wárìjì fi ń pèyàn kéfèrí àmọ́ níbi ká pèyàn kéfèrí alùsùnà náà pèyàn bí àdúgbò pèyàn bẹ́ẹ̀ ẹjọ́ ọ̀dá máa ń sì ó túnmọ̀ sí pé a jọra wa pẹ̀lú àwọn kọ̀wárìjì níbi ìpè ní kéfèrí ṣùgbọ́n èèyàn wo láàmà pè ní kéfèrí ìdíta ti yàtọ̀ nìyẹn alùsùnà ó pè ní kéfèrí ẹni tọ́nà ọba àtàlẹ́ ìbá pè ní kéfèrí àti iṣẹ́ tọ́nà ọba àrẹ́jábá àtàlẹ́ ìbá pè ní iṣẹ́ kéfèrí wọ́n fi pè ní kéfèrí tí jẹ́ mẹ́jẹ̀ ń bá pẹ́ lórí ẹ̀ àríbẹ̀kọ́ ni alùsúnnà náà dẹ̀ ní wọn à ní máa pèyàn kèfèrí wọ́n jà ọmọ díà mẹ́yẹ àmọ́ta náà ní máa pèyàn kèfèrí ẹni tí ò kí ń ṣe kèfèrí ẹgẹ́ bí awáyapa sí àwọn mọ̀jíà mẹ́yẹ ẹni tó jẹ́ kèfèrí gan mọ̀jíà ò ní pèyàn ní kèfèrí tiẹ̀ tẹ̀dálùsúnnà ó pèyàn kèfèrí tiẹ̀ tó bá jẹ́ kèfèrí so ebe ni so a jẹ́ sí pé ààrin gbogbo ní ahìsúnnà ti wà jama'a ààrin gbogbo láwà báyìí onílànà tàbí kaka máa rìn lè torí pé ìlànà tàbí sallallahu sallam tó rìn lórí ẹni ẹ ìlànà táwọn sahaba rọ̀lọ́ àdéhìn tí wọ́n rìn lórí ẹni ẹ so jama'u bayna nusus wọ́n kó gbogbo àwọn ìjọ lápapọ̀ wọ́n dẹ̀ gbogbo ẹ̀ abẹ́lọ́wọ́n bá nìkẹ́lá kọ́lọ́wọ́n bá kí ó dákòókò fún wa ẹnì kọ̀ọ̀kan wa tí adẹ́ ń gbìyànjú lórí ẹ̀yí àbẹ́lọ́wọ́n bá àlékún àgbọ́yé bẹ́ àgbọ́yà àlékún àgbọ́yé lórí súnà kọ́lọ̀n kó ma ṣe fún wa àbákaná àbẹ́lọ́wọ́n bá ikí tán wá kọ́lọ̀n bá kódà ń kó jẹ́ lórí súnà kọ́lọ̀n bá kí ó má ṣe àdánwò ìyẹ̀gẹ̀rẹ̀ kú ní orí súnà fún wa láíláí tó bá kù díẹ̀ báyìí téèyàn sọ wípé súnà ọ̀dá má àbí súnà kọ́lọ̀ wọn ma ṣe mọ́ ìlànà míì lókù tó wọ́n fẹ́ máa rìn àbẹ́lọ́wọ́n bá kọ́dà ń kọ́dà ń kó fi kúbò wá láṣìírí kálọ pàdé ọlọ́run wa lẹ́ni tí ń ṣe súnnà ó bẹ́tà ju káwà lé ayé lẹ́ni tí ń ṣe bídíà lọ torí pé kò ní máa sí orí kankan fún wa níbi káwà lé ayé lẹ́ni tí ń ṣe bídíà ọ̀rẹ́ ti ń bẹ fún wa níbi kákú kálọ pàdé ọlọ́run wa lẹ́ni tí ń ṣe súnnà ẹ dákun tá a bá bẹ náà wa bẹ ìgbà wo náà láà ní kú tẹ́lẹ̀ náà báyìí dé bẹ náà wa yóò káàpadà kú náà ni a ní kíkú sákàásù náà mọ́wà lọ́wọ́ kò yí báyìí ìsọ kọ́lọ̀ mọ́jẹ kíkú ká jákùjákù kọ́lọ̀ mọ́jẹ kọ́ kàmọ́ lọ́wọ́ qultu ma sami'tu wa astaghfirullah li wa lakum wa sa'iril muslimin min kulli dhanbi subhanaka allahumma wa bihamdik ashhadu number 1 2 3 4 number 1 wa alaykum wa rahmatullahi wa barakatuh ìbéèrè níwájú ok ok ok Thank hmm. you tí wọ́n fi kalẹ̀ lórí aburú nǹkan máa bá lọ bẹ́ẹ̀ tí wọ́n fi máa sàlàyé fáwùjọ báwọn ẹni ṣe irú látara bẹ́ẹ̀ àrí ó sì yé mi ní ṣàlá ọlọ́run wáyé wà sàn ilẹ̀ sàn rí nínú àwọn àsìbọ́ ilé tó wà láwùjọ wa náà ni wọ́n ní ìbéèrè wọn ni wọ́n ní pé ta bá rí àfá kan tó tí a wá rí mistake yìí àwa wò pé bá ní ká correct mistake àfá yìí Aburu àwò àwò maslaha ati mọ́síládà tó wà ń bẹ̀ yẹn ni pé kí la burú tó wà ń bí ká kọ mistake yẹn àti kí ni dáadáa tó wà ń bí ká mistake yẹn tábà pé ká kọ mistake yẹn aburú tí ó dálẹ̀ ni pé so yọ àwùjọ ma wá dàrú nǹkan ma wá so wọ́n ní ká má correct mistake yẹn ṣé bá nìyẹn àṣẹ rí eléyìí báyìí ọ̀rọ̀ tí kò correct àwọn tí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn àṣìṣe ńláńlá ni wọ́n ṣe kọlọ̀bá kó bá wa tún ìwà wọn tọ́wà lórí ìwé ìṣe tẹ́rí ìkọ́ aburú gẹ́gẹ́ maslaha ni àìkọ́ aburú mafsada tẹ́rí tàbá ní maslaha mafsada pé áwù aburú àti dáadáa ẹ̀dàkùn ọ̀rọ̀ maslaha àti mafsada yìí ọ̀rọ̀ ẹ̀sìn ní àbọ̀rọ̀ kọlọ ọ̀rọ̀ ẹ̀sìn ní ọlọ́jọ́ dáa kọlọ torí tọ́bá ti jọ́rọ̀ kọlọ nísìnyí àjẹ́sí pé ní ọ̀rọ̀ ẹ̀sìn sì bùkátà tẹ̀lé tí ẹ bá bẹ́ pé kí ní kẹ́lí maslaha láyé àti kó jẹ́ pé dẹ̀lílù ló fi sọ pé maslaha àǹfààní ni kí ní tó bá bẹ́ pé kí ní kẹ́lí mafsada àti kó jẹ́ pé dẹ̀lílù ló fi pè ní mafsada aburú gbogbo aburú pátá yányá mafsada maslaha laburú ọtí mímu ní ni àbí mafsada zina ṣíṣe maslaha ni àbí mafsada aburú ni àbí dáadáa àǹfààní ni àbí àbáburú aburú tán pè maslaha àti mafsada àǹfààní àtàburú ní jẹ́bẹ̀ now kí wá rẹ̀ tí ń mú tí ní sí kí wá kọ tí yẹn kí ń gbógun tó tí maslaha ní nǹkan wọn ni àbí mafsada maslaha ní maslaha ní ẹmẹ́jì ká dàmú ẹ̀tí ọ̀dọ̀ sáwọn nìsí ṣe kárí àbá tí ń ṣe aburú tí ń sàṣìṣe káwá sàlàyé àṣìṣe ni ẹ wà fún láwọn maslaha tó wà bẹ́ẹ̀ maslaha ni pé ṣe rí ìtún àfáà yẹn dáadáa gan ló jẹ́ fún àfáhùn náà torí pé gbogbo ẹnikẹ́ni tí bá ń rí yàn tó bá rí àìdá lára yàn tó bá tún yàn sí lórí ẹ̀ dáadáa lẹ́ni yẹn ṣe fún yàn fún bí àpẹẹrẹ bẹ́ ṣe jòkó yìí nìsín mo wá rí pé níbi ara yín mo wá rí pé nǹkan kan bẹ́ẹ̀ tí ò dáa mo wá mú nǹkan yẹn kú àbí mo wá pè yín sákìyèsí pé kíní yìí ò dáa o ẹ sàkíyèsí ẹ ṣé aburú mo ti fún yín àbí dáadáa dáadáa ni nǹkan pè ní mọ́síláhà nìyẹn mọ́síláhà nìyẹn ó túmọ̀ sí pé ẹ̀dá ẹnu bí tẹ́ kù sí nìyẹn mo wá fẹ́ kí ẹmú bẹ̀yẹ kú kí gbogbo tó wà lórí kára yín kó lè jẹ orin tanyanyan àbí ẹ̀kọ́ ni maslaha ni ẹlẹ́ẹ̀kejì dẹ́bì mọ̀ pé maslaha ni ni pé afá yìí rè àgbàfà táwọn èèyàn ń tẹ̀lé tó bá ṣe aburú rè aburú tó ṣe yìí yóò tán ká láwùjọ bíi pé dáadáa ni bíi ni táwọn akábá wá jákẹ́ àwọn èèyàn ò rí pé àtọ́bá ah, yẹn pá burú ni padà di dáadáa ni àti maslaha mọ́sádà ni so ó túmọ̀ sí pé kátètè sàlàyé aburú yẹn kí aburú mọ́bà di dáadáa máwọn èèyàn lọ́wọ́ maslaha ni àbẹ́ ẹ̀kọ́ ni ó di ẹlẹ́ẹ̀kejì àbí ẹlẹ́ẹ̀kẹta ni pé gbogbo àwọn tó bá sọnù látara àfáà yẹn èèyàn ogún ló sọnù látara àfáà yẹn àlàyé tí wọ́n wá ṣe ọ̀padà ní gbogbo èèyàn ogún yẹn kó kúrò àbí orí mẹ́wàá kókò nú wọn àbò èèyàn ogún

a ní mọ́síláhà ní kámẹ́tàkù ṣùgbọ́n tára ìtàbáwá sí àìdá àwà yọ kúnkótì kò dábá yẹn tí ó bá ní sísò ẹ̀dàpọ̀ ẹjá kíèsí ìbẹ̀yẹn dáadáa so àwọn tí wọ́n ń sọ irú ọ̀rọ̀ yìí náà ń bẹ́nu ọjọ́ pé orí orí ni wọ́n wà wọ́n sàṣìṣe ẹjọ́ ìrọ̀dáwà yìí tẹ̀sí náà sábùgbùn alákọ́ nǹkan ló dàrú mọ́ wọn lọ́wọ́ ìfẹ́ nígbà míì ó bò wọn lójú ẹjọ́ ìdámá ìdí ìfẹ́ burú gan o àwọn àpọ́ sọ wípé wa aynul mahabbati yara al-masawi mahasina wa aynul adawati yara al-mahasina masawi'a wa aynul mahabba ojú ìfẹ́ yara al-masawi mahasina yóò máa rí tí ọ̀dá lára ẹni tó nífẹ̀ẹ́ báyìí yóò sì máa pè ní dáadáa tẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ yàn yóò bá ní ẹni tá fẹ́ ọ̀lárùn kan lára àbí so gbogbo tí ọ̀dá lára rẹ̀ báyìí ẹ̀sì máa rí sí dáadáa kàmá anna àìna aláàdáwà ẹgbẹ́ jẹ́ pé ojú ọ̀tá náà yàrọ̀ mahasi na masáwíà yóò máa rí dáadáa báyìí yóò sì máa láì dání tí ẹ bá hẹ́ẹ̀tì yàn kò sí dáadáa tó lè ṣe láyé ó ní ọba sọ pé ọ̀tá ilé òfin jẹ́ kíni òfin pa ògùn ọya ọ̀gbọ̀ya ọlọ́pàá ọya kánrán dára gẹ́bá ìrọ̀lọ́pàá pápá òun sì pọ̀yà tó fẹ́ tó mẹ́lú àbọ́yà tó fẹ́ tó tó fẹ́ tí ó wúrẹ́ ẹni àrùjú ah, ah, ọ̀yà ní kíni ọ̀yà kan rán dára tẹ́ bí ọmọ ìyàbá ìlọ́mọ̀ pátá <laughs> so ọ̀tánù so ibà ní so ìfẹ́ gbà mí àmọ́ àìṣògbò yóò rìn ìfẹ́ a máa díyàn lójú a máa fọ́yàn lójú ẹgbẹ́ bó jẹ́ pé ọ̀tá náà máa ń fọ́yàn lójú ṣùgbọ́n ìsọ̀ òun yóò jẹ́ kó orí funfun sí funfun yóò jẹ́ kó orí dúdú sí dúdú yóò jẹ́ kó gbé nǹkan kọ̀ọ̀kan sáàyè rẹ̀

pípé Muhammad Ahmad yé wọ́n máa lè máa àwọn èèyàn kan jama'atu minal akhyar idha sadara minhum ma yukhalifu sunnah tí n tí ó yapa súnà bá ti jáde lára lọ́dọ̀ wọn báyìí àwọn tó yẹ pẹ́ ní ni wọ́n ìmọ́mọ́dé wa lè mọ́ wọn gan ìmọ́mọ́dé wa gbógun ti wọ́n nítorí wípé kí aburú wọn kan bá àjídára máa ràn lọ́wọ́ nítorí pẹ́ ní ni wọ́n táwọn èèyàn ń wò kọ́ sí tó tá lọ jápẹ́ lórí aburú wọn táà lè mọ́ wọn àwọn èèyàn pa burú wọn yẹn wà lára ẹ̀sìn ni fẹ́dẹ̀ rò bẹ́ẹ̀ abẹ̀sìnjẹ́ ni ọlọ́run bó bí kò tí yẹ bá sí so ṣe rí ni ẹ̀ number two wa alaikum salam Naam. Naam. Islam. Naam. Bẹ̀rẹ̀ tí a fà bẹ̀rẹ̀, so lára àwọn bẹ̀rẹ̀ tí ó sàǹfàní dáadáa wọ́n ní ìyànká tó bá jẹ́ pé ní àsìkò jahiliya lásìkò tí ó wà ní inú kúfrù inú shirk inú àìmàkan inú àìdá ìsìláàmù ma èyàn pàtàkì ní láwùjọ láàrin àwọn aláburú èyàn èyàn pàtàkì ní wọ́n máa ń pọ́nlé gan tó bá wá gba ìsìláàmù náà rí ṣé irú àpọ́nlé tán ṣe fún nígbà jahiliya ni islam àti hadithu khiyarukum fi jahiliya islam eh idha faqahu ẹ́ anábi ní àwọn ẹni ẹ̀sánú yín àwọn ẹni alápẹ̀lẹ̀ yínú yín nígbà jahiliya ẹni alápẹ̀lẹ̀ náà wọ́n mẹ́jẹ́ tẹ́bàgbà islam padà anábi wà bí mẹ́jẹ̀mú sí ìdá tọ́wà bẹ́yẹ ìdá ṣàtíyà mẹ́jẹ̀mú ní tí wọ́n bá ti gbọ́ ẹ̀sìn yìí tán bá ti lè gbọ́ ẹ̀sìn a ó túnmọ̀ sí pé sẹ́rí hadith yẹn hadith ó lálàáfíà gbà ní kọ́dà Bukhari gbà wá wà sọ Bukhari so ó túnmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ kìíyà tó bá jẹ́ ní àpẹẹlẹ́ lọ́dọ̀ àwọn èèyàn nígbà jàhìlíyà tó bá padà gba ìsìláàmù náà tó dẹ̀ gbọ́ àgbọ́ ìsìláàmù tó dẹ̀ fi ìsìláàmù rẹ̀ dáadáa kìíyà òun náà yọmọ jẹ́ nínú ìsìláàmù so ó ti yẹ báyìí sọ hadith ní lálàáfíà ó ń gan ní ìdáhùn sí ìbéèrè tẹ́bẹ̀rẹ̀ yẹn wallahu a'lam number three náà wọ́n ní tẹ́yìn bá lọ kí àwọn ọlọ́mọ wọ́n mọ́ tó mọ́ fún ìyàn pé afá ẹ̀sàdúrà sí afá ẹ̀sàdúrà sọmọ yìí tó wọ́n ní sílé yìí náà sínú nǹkan wà nínú súnnà ni ó wà nínú súnnà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí asọ́ra asọ́ra sí ṣẹ́rí kí n ma èèyàn kan lẹ́ni rí tí mo ní èèyàn ọlọ́run bá gẹ́gẹ́ bí tó hàn sí ní gbangba rẹ̀ kí wá sí tàwásólù pẹ̀lú àdúà ẹni kí n fi àdúà ẹni ẹsẹ àkàsọ̀lọ́sọ́dọ̀ lọ́wọ́ba wọ́n ń pè yẹn ní àtàwásólù ìdùá ìsọ̀lẹ̀ṣì iṣẹ́ àkàsọ̀lọ́sọ́dọ̀ lọ́wọ́ba pẹ̀lú àdúà àwọn ẹni rẹ̀ kìí ṣe pẹ̀lú àwọn ẹni gangan bí ọlọ́run mọ́sá wọlé alágbájá bídá àní ká fọlá yàn tọrọ bídá àní ṣùgbọ́n ká fi ká sọ yípe lágbájá tá a mọ̀lẹ́ ni ọlọ́run bá ẹ̀dá pẹ̀lú àmì bẹ́ẹ̀ lọ́wọ́ bá wò lórí àlámọ̀rí báyìí o òye báyìí sì eléyẹn inú súnà lọ́wà nítorí pé lásìkò ànábì sallallahu alaihi wasallam wà máa ṣe bẹ́ẹ̀ fà ànábì nígbà táwọn ẹbí kú tán náà àwọn tán tó jẹ́ tán tó wà lẹ́ni rí lásìkò wọn náà wà máa ṣe bẹ́ẹ̀ kò yí báyìí sí fún wọn ẹgẹ́ bí al-Abbas radiyallahu anhu ẹgẹ́ àwọn sọ́ọ́bà náà dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ rẹ̀ yóò padà dé lẹ́ni tí ó dà gẹ́gẹ́ bí ọjọ́ tí yà rẹ̀ bí tí ò lẹ́sẹ̀ kankan lọ́rùn gbogbo ìṣẹ̀lẹ̀ lápárẹ́ èyí bá nìsí so wọ́n máa ń bẹ lọ́wọ́ bá fún àwọn ìwọ́n máa ń ráwọn èèyàn pé bá bẹ lọ́wọ́ bá tẹ bá débẹ̀ o torí pé ààyè yẹn ààyè gbígbàdúrà ní àríwẹ̀ kọ́ yìí náà tó ta bá gbé ọmọ fún yẹn náà tàbí pẹ́ ní ẹgbẹ́ ẹ bá wa ṣàdúrà fún o ẹtí ọ̀nà sáwọn yìí sì kò sí nǹkan tó burú nínú kéèyàn ṣàdúrà fún ọmọ yẹn ká ṣàdúrà fún yẹn ṣà burú mbẹ àríwẹ̀ kọ́ ni so àmọ́ kọ́ wá ti di pé adéwásọ́ di kíní pé ẹ̀yà ẹ̀ṣàdúrà ẹ̀yà ṣàdúrà fún wọn

fẹ́bà ní sí torí pé ìyẹn a sọ pé lẹ́ta àríhí àmàlù sálà àrí sálà kàkàtà àbíyẹjọ báwọn sálà bá máa gbọmọ fúnra wọn bẹ́ẹ̀ pé ẹ ṣàdúrà fún ẹ bá wa ṣàdúrà fún tábà lọ kí ọlọ́mọ ẹjọ́ ìrọ̀lọ́ máa ń sìn tí wọ́n máa gbọmọ fúnra wọn so ṣùgbọ́n tí a bá kàn rí pé ẹni eléyìí mo kàn fẹ́ kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá fọ́mọ yìí tọ́lọ́ bá àdékẹ́lá lè gba àdúrà rẹ̀ lórí ọmọ yìí tọ́lọ́ bá àdékẹ́lá lè gbàdúrà rẹ̀ lórí ẹ̀ kò sí ìkan tó burú mẹ́ láì nípa máa wá ṣe bí mo ti sọ yẹn ẹjọ́ ìrọ̀lọ́ máa ń sìn so ọ̀rọ̀ yẹn wà sensitive gan so yíba nísì so láàrin pé ìntọ́ jẹ́tọ̀ àti tí ò jẹ́tọ̀ mẹ́ so a béèrè pé tọ́ba jẹ́ pé ẹ fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ní ìṣe pé gbogbo yẹn lẹ́mọ̀ gbọ́mọ fún a ní kò sẹ́rì fún yẹn torí kò sí amẹ́lú sára fún yẹn ṣùgbọ́n mo kàn rí pẹ́ ní eré pàtó lẹ́ni mo fẹ́ kọ́ bá mi bẹ́ẹ̀ lọ́wọ́ fún ọmọ yẹn kò yíba ní kò sí nǹkan tí ó burú yẹn wà lọ́wọ́ àlẹ́ so nínú àwọn kẹta gbọdọ̀ kíyèsí náà nìyẹn ẹ̀dàpọ̀ ẹ̀ṣẹ̀ òǹgẹ̀ lórí àkíyèsí tẹ̀ ìdẹ́gbẹ̀rẹ̀ ẹni kó gbọ́mọ fún nígbàtí ipá àlùbáríkà kan bẹ níbi owó rẹ̀ tẹ́wà lọ pé òun náà gbọmọ yọ máa wí kìíní kan wújẹwújẹ sí èyí wí kìíní kan wújẹwújẹ okùn láti káàrù kátà ké lọ́mọ lórí o ẹjọ́ ìdáwà yìí lẹ́yìn àwọn àgbáàrù tí òbí rẹ̀ ọmọ ké fún pé u'idhuka billahi min kulli shay'in wa hamma wa min kulli shaytanin lamma wa min sharri fattanin layli wan nahar wa min sharri kulli tariqin illa tariqan yatruku bi khayrin ya rahman eh irú àwọn àgbáàrù yẹn tánàbí mọ́ sí fún hasan àti hussein ṣe bá yìí sí ní kálàrí mọ́ sí fáwọn méjì àmọ́ pé àdúrà kan special kan bẹ ẹ̀wọ̀n náà tó ń gbénu sí yọmọ awí kàtí tí ọ̀tún tó tó wí sí tí ó tì nígbàtà wà ní hikma ní jamia hikma gbà yẹn àbáwà kan wọ́n kọ́ wa nínú class <laughs> mo ṣe mọ̀ bá fáwọn jọ onídẹ̀yìn bá bímọ a pè òun sí ní etí ọ̀tún a wà

tí wọ́n bèèrè ọlọ́wọ́ bá kí ó bá wa tutù ẹ̀mí kọ́lọ̀wà ní ìgbà kọ́bá wa fi òdúdó múlẹ̀ lódòdó àwọn ìbéèrè yà wọn tó mọ́n báyìí ó jẹ́ pọ̀ láwùjọ táwà náà àwùjọ àìmọ̀kára wà láti tó ń dúró ipé bí ó sì yẹ kí n kárí rẹ̀ yóò sì fẹ́ wọ́n sì sọ di aláṣẹ láwùjọ wa wọ́n dẹ̀ sọ di wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa bá ló kọjẹ́ wọ́n mọ̀ wá sí wí sí àwọn ìnira fún ṣe gbogbo àwọn nǹkan báyìí bá ti sí wa ní òde ká máa gbàgbọ́ ní inú ìnira káwọn àdẹ́bẹ̀ ọlọ́run bá rí nígbà

àwa ka máa ń kà á wò pé bọ́yá ẹ̀rọ kan bí abíyá àwàdà la ń pè níjọ́ tí wọ́n bá ṣẹlẹ̀ sí wa lámà pé wàhálà ìlàmà pé kò rọrùn tán bá bẹ̀rẹ̀ sí máa bà wá lóko jẹ́ lórí òdodo tán bẹ̀rẹ̀ sí máa fẹnu yẹn káàkiri yẹn wà ha ìnira wa mú o aláṣẹ ọmọ àwọn òbí ah, àkílódé báyìí kan gẹ́ tọ́bá mẹ́bẹ̀lẹ̀ mi sọ̀rọ̀ gẹ́gẹ́ afábòsíwọ́ àwàrà marí àpapàá yóò sáré discharge ẹni so bí ìbálò bí pé wèrè ní ọ ẹ̀tí ọ̀nà sábà nìkù bí ìbálò pé ah, kódà tọ́bá rí ẹ̀ pẹ̀lú rẹ̀ yóò pàrọ̀ rẹ̀ rẹ̀ pé mo rí tẹ́m̀bá fàtí ní sọ̀rọ̀ ah, ẹ̀ sọ́ra fún kíníkàn mẹ́rin alájèjì mẹ́rin kíníkàn mẹ́rin sàlá rẹ̀ kíníkàn sẹ́mà àwọn ọ̀rọ̀ ẹ̀tí ìbá ń gbọ́ inú yọ bàjẹ́ ṣùgbọ́n lára tí a máa ń kàlù ní tíra ní tó bá pè lulú báyà gbọ́dọ̀ ló o ní pé kíni asọ́bùrú àìlẹ̀lẹ̀ àìrẹ̀fì ká ṣe sùúrù lórí ìnira tí bá ń ṣẹlẹ̀ sí wa lórí ọ̀rọ̀ dáwà pé yóò ṣe dáwà kò ní rírìnà dákùnmọ́ wá nínú àwọn tó ṣe dáwà sàlàfíà ìṣùgbẹ́jùmọ̀ nìra kò sí ànẹ́bì ọlọ́ọ̀bá kan láyé tó ọkì nira kan àbí ó ti débi káńsọ̀ àwọn sínú náà ó ti débi kápàdé ogun kama lépa ẹ̀mí wa ẹ́ wọ́n lépa ẹ̀mí ànẹ́bì sallallahu alaihi wasallam dé ibi tánàbì fi sákù mọ́kà àbẹ́ẹ̀kọ́ òkè sọ̀rọ̀ ẹbí òkè sọ̀rọ̀ àwàdá o wọ́n kàn nẹ́bì níyàn kan o níbi ọ̀rọ̀ dáwà náà ni o gbogbo ànẹ́bì ẹ̀dàkùnrin imagine ànẹ́bì lọ sí tọ́ìf láti lọ sí dáwà kí lẹ́mọ̀ tó bá bọ̀ òkò òkòwò kí èyàn kan kọ́ máa lẹ̀yàn lókò káwọn ní ìṣèrí lára òkò ẹ mọ́ òkò òkò ní agbára bá <laughs> wàláì tó bá ń kúnyàn ní òkò tààrà kò síbi tó ti bá ọ tásọ pé ọlọ́run ní kọjẹ́ bí pé ah, ọlọ́run ní kọjẹ́ pé bí ló ti bá òkò wàláì tó bá sì ní òkò ewo bí ire báyàn ṣe wá rí gbogbo òlú nílé ànẹ́bì lókò ẹjọ́ ọ̀dọ̀dán ẹwọ bí nira ẹ̀ ṣe tó jẹ́kọ́ bí ànẹ́bì lè rèké láti jọ́ tó ti ń ṣe dáwà ìjọ́tọ́ náà ti ìjọ́ wo ló rí nira jùlọ ayé ànẹ́bì lójọ́ tí mo lọ sí kọ́ ìpò wọn kun ànẹ́bì ní òkò lórí pé ẹwà sórí ẹwà là tó nígbà tára mi rìde a ṣe dáwà fún a ṣe dáwà máa lọ wọn lànẹ́bì ò ní lọ pẹ̀lú rọrùn <laughs> wọ́n bẹ̀rẹ̀ sí kún ànẹ́bì lókò so ẹjọ́kùn ẹwọ àwọn ìnira yẹn wàláhì irú àwọn nǹkan téèyàn máa ń bá pàdé jọ dáwà rẹ̀ yóò níyàn lára gan ṣùgbọ́n téèyàn bá fi ní tìtorí ẹ̀tọ́ lọ yẹ gẹ̀rẹ̀ kú lórí òdodo torí gbogbo táwọn èèyàn jẹ torí ìnira táwọn èèyàn ṣe èèyàn yẹ pẹrẹ lọ́dọ̀ àwọn èèyàn kódà yọkàrà yẹ pẹrẹ lọ́dọ̀ sọ́rọ̀ àwọn èèyàn náà padà rí ẹ̀rẹ́ tí ò dúró dédé tẹ́lá àwọn tí wọ́n ń fi ìnira kàn yẹn yẹn <laughs> àwọn náà bẹ́ẹ̀ bá padà lọ sẹ́ wọ́n padà tún lo kíní ní ó padà ló lé gẹ̀ẹ́sì ó ẹ̀dúó síbi tí ẹ̀dúó sí lórí òdodo tẹ́rí wà lórí ẹ̀ tẹ́rí nínú àwọn in tí ń bẹ láwùjọ wa ẹ̀kọ́nà kó sànà wa inú nǹkan tá a bá sọ àwọn èèyàn máa fi kéwú yẹ̀yẹ̀ jẹ púpọ̀ àwọn èèyàn lọ so ìyẹn ti kọ́ ni tẹ́lẹ́ni tí ń lo kéwú gẹ́gẹ́ lẹni tọ́mà nímọ̀ fa wàlọ́ ìyẹn tí ń lo kéwú gẹ́gẹ́ lẹni tó nímọ̀ kéé tẹ́lẹ́ni tó lọ kéwú tí ò lóyẹn wàláyé àgbákò ni ní ọjẹ́ fún lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ìmọ̀ yẹn tó gbé wọn Qur'an hujjatun laka aw alayk Qur'an ìkanu méjì ni inú kọ́ jẹ́ ẹ̀rí fún ọ pé bọ́ọ̀ ni Qur'an ló ṣe jẹ́rìí fún yàn yọ́ máa jẹ́rìí pé Ọlọ́run ọba ẹni ìlò àwọn nǹkan tí ń bẹ́nu mi ó fi mí ṣiṣẹ́ hujjatun so nínú àwọn ọ̀nà tí àwọn onídídá ń lò láwùjọ kò yẹ bá ní sí wọ́n bá ọ̀rọ̀ yẹn sọnù nítorí pé èèyàn nímọ̀ nípa kéwú kódà kọjẹ́ kò dòdò lè yẹn sọ àìdẹ̀ ní ìsọ́ọ̀fù ni àìní ìsọ́ọ̀fù ṣe rí kíyàn mọ́ mẹ́ kéwú láyé tó bá sọ òdodo ìyẹn ò túmọ̀ sí pé òdodo yẹn òbí jòdòdó mọ́ òdodo ọmọ jòdòdó ni kódà kọ́ mẹ́rí kéwú gé kọ́ mẹ́rí kéwú gbé lẹ́sẹ̀ tí wàá sọ òdodo bí ọ̀rọ̀ ni òun ni ẹ̀rí tánàbí òun ni ẹ̀kọ́ tánàbí kọ́ wa nípa pé kò sí ọ̀dọ̀ ẹni tó dodo ti lè jáde láyé táà lè gbà kódà tó wáyé pọ̀dọ̀ ìbìlìsì ló ti jáde ágbò dodo ni anẹ́bí sọ́lọ́sọ́lá nígbà tó sọ́rọ̀ àwọn yahudi ọ̀rọ̀ anẹ́bí látú kadhibuhum wa la tusaddiquhu ẹ má pè wọ́n ní rọ́ lórí tẹ́bá sọ fún yín tẹ́ bá nímọ̀ nípa rẹ̀ ẹ sì mẹ́gbà ní dodo anẹ́bí nítorí pé orí jẹ́ kó so kódà kí yahudi sọ̀rọ̀ tó bá jẹ́ òdodo ni yahudi sọ sáàkì torí pé yahudi sọ wá wà ní kòjò òdodo mẹ́ni ká máa sọ pé mùsùlùmí sọ̀rọ̀ torí pé kọ̀wà máa kéwú kọ̀wà fi kéwú rọ́bù ẹ̀ tó bá máa dàrú ọlọ́run bá máa tó wù bẹ́yẹn bá máa dàrú kọ́mọ̀kọ́ ọlọ́run bá máa tó wù ọlọ́run bá ní kọ́lọ́dẹ̀ bí ẹnì kọ̀ọ̀kan wa lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà lórí kọta ń ṣe so ibà ní so ilé ibà ìlànà tó yé yín pé bí manhaj wa sunnah wal jama'ah ṣe rí kò tí yé bá yìí so ìfẹ́ ìfẹ́ àní ìfẹ́ àní pọ́jú àti kẹkẹkẹ ẹlẹ́yàmẹ̀yà pé lágbájá ọ̀rọ̀ tí mo fẹ́ gbà ọgbọ̀rọ̀ jẹ́ pọ̀dọ̀ lágbájá ti jáde ẹlẹ́kùn sí òṣùwọ̀n tá a fi ma òdodo nìyẹn sóṣùwọ̀n tá a fi ń gba òdodo ni pé kó jẹ́ pé lágbájá ló sọ ẹ́ òṣùwọ̀n tá a fi ma rọ́ ni pé tí ó bá ti jáde lọ́dọ̀ lágbájá eléyìí báyìí Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní ìṣesí aláìmọ̀kan tí ń bẹ lára àwọn èèyàn ni wọ́n mú atharu Ali radiyallahu anhu wọ́n mú wa àti ìṣẹ̀dánilẹ́kọ̀ọ́ lórí ìdàdà ṣùgbọ́n ọba kó sànú wa ṣùgbọ́n àwa àwa ni ká máa farada gbogbo òlera tábà fi ń kàn wá ìbá ní ká mọ̀ wípé dáwà sàràfíyàn padà nínú sùúrù kódà ó lè má jẹ́ pé tàbá olùmẹ́jẹ̀ lójú ayé wa ṣùgbọ́n kódà bá jẹ́ pé lẹ́yìn ayé wa ni ká mọ̀ wípé wàláyé àwọn yòó gbàgbé wa lórí ìtàn dáwà yìí ẹ́ àwọn èèyàn ní padà gbàgbé wa pé ha àṣẹ lágbájá àṣẹ bó ṣe rí ni ẹjẹ́ gbára fún ní ìkáyà kékeré kẹfẹ́ ìfipá yọ̀ rẹ̀ nígbà tá wà ní kékeré jù báyọ̀ tá wà ní kékeré ní dèjì àwọn kékeré àfáà kan bẹ ládùúgbò wa tí wọ́n ṣe mọ́sálásí tí wọ́n ṣe mọ́sálásí ní tí wọ́n ṣe wà sí mọ́sálásí wà wọ́n pè láàfà àtájú títí dì sí ìmọ̀ ń bà mínú jẹ́ láyé sẹ́rẹ́ àwọn màmá ti wá kọ́lọ̀kọ́ bá fún jì wọn wọn tí kú kọ́lọ̀ bá lẹ́gbẹ́ kó sì bá wà lọ́rẹ̀ mi wọn kọ́lọ̀kọ́ bá fún aláàfíà tó péye àwọn màmá wọ́n wọ́n ní àà ah! àbá àtájù payẹpayẹ ah, ní olóògbé owó làbá àtájù àbá àtájù yìí apayẹ ní oníbìyàn bá payẹ lọ́wọ́ forí jì àbíyàn ah, bá payẹ lọ́wọ́ forí jì àbá àtájù àbá àtájù àwọn màmá yìí sì gbìn kórìíra àbá àtájù sí wa lẹ́mìí débi pé ní òde sọ nítorí pé mo rẹ́jì àfáà sáájú jẹ́ wípé tí bá gbogbo àfáà sáájú gba ọ̀nà ibi kan ń lọ gba ọ̀nà ibi tó jìnà sí ọ̀nà jù láyé tí èdè fẹ́ pàdé àfáà sáájú nígbà tí súnnà padà wáyé máa gbé ha àṣẹ wà sí súnnà àfáà sáájú ń ṣe táwọn òbí wa wàláì ní wọ́n dùn mí gan mo wọ́n mú bá ah, kọ́lọ̀jẹ́ ti ẹ̀mà àfáàtájú yìí kọ́lọ̀jẹ́ àfáàtájú ti wá sí àfáàtájú ti wá sí rárá nìmá àfáàtájú ti padà travel out ìgbà tọ́lọ́ padà ní kágbọ́yẹ súnnà yìí ni mo padà mọ̀ pé háà òdúdú lápá àtájù sọ o àṣẹ́wàjú súnà lápá àtájù ṣe káwọn òbí wa ẹgbó bọ́n ṣe bá àfá àtájù jẹ́ dédi pé àfá bẹ́yàn bá rí òkú àfá àtájù nínú oòrùn níbògì èyẹ́ lè wọ́ sínú oòrùn kí ló dé wọ́n ní tẹ́kọ́ àfá àtájù sọ pé ẹni tó bá ti ẹni tó bá pààyàn ó lè ráforíjì wọ́n lẹ̀ sọ pé torí ẹ̀ ológun owó làfá àtájù pààyàn pààyàn ni kí ló dé kí ló kọ́ sọ pé ìrọ̀lẹ́ pààyàn yẹn lè ráforíjì ẹwọ́ báwọn yẹn ṣe ń báyẹ̀ ló kọjẹ́ láyé mo sọ pé kọ́lọ̀ ń kó foríjì àwọn ìyá wa kọ́lọ̀ ń kó foríjì àwọn ìyá wa ẹwọ́ bá ṣe bá àfá àtájù ló kọjẹ́ ẹjọ́ ọ̀nà sábà yìí tèmi nìyẹn àìrámẹ́yẹ yẹn bẹ́ẹ̀ náà tẹ́yẹ́ sí pé irú àwọn impression yẹn ni ó kódẹ̀ lómi lè gbé kúbẹ̀ tí ò ní padà tí sínú ní padà yé tí ó sì máa rí àfà sí èèyàn fún títà àfà tí ó fi kú ẹwú mọ́ ti ba àfà àtàjù ló kọjẹ́ ẹ́ sọ ọlọ́run bó sànú ra èmi náà fi ẹ̀yìn náà síkò àfà àtàjù lólè tó ẹ bá ní sí yìí so oríṣiríṣi ìbàlókọjẹ́ so ẹ má ẹ̀wọ̀n èèyàn má kó rẹ̀wẹ̀sì ọkàn kódà kọjẹ́ sí pé ẹ̀yìn nìkan lọ́sẹ̀kù lórí òdodo ولو أن تعض على أصل شجرة حتى يجيك الموت وعنت على ذلك arábìnrin kọ́nà kọjẹ́ sí pé wà lọ dí yíma ẹsẹ̀ gini tí wọ́n nìkan sì wà ń bẹ̀ títí kó fi ká wọ́n bẹ̀ sáwà lórí súnnà ò sáàmà bá gbogbo àwọn alágbàragbà yẹn má bá wọn ṣe fàtẹ́dí tìlkàlìfẹ́rọ̀kọ̀kúlà gbogbo ẹgbẹ́ yẹnyẹ yẹra fún wọn má bẹ́ẹ̀ nìkan àwọn àbá máa ní hadithul fitna hadith ń sàlàyé fún wa nípa báwo láti lò nígbà tí fitna bá ń ṣẹlẹ̀ wallahu alam ẹ̀rọ pẹ̀lú báńkà ìbéèrè àwọn obìnrin kí a máa lọ. Ah, tó bá jẹ́ pé prógrámù sunna lẹ́ wáyé pé prógrámù tí wọ́n ń ṣe táwọn afáàrí súnà ń ṣe ní tó sì jẹ́ prógrámù súnà ni wọ́n ń ṣe ń bẹ̀ tó bá yẹ pé ilẹ̀ lọ tó wà lórí manhaj aláwọ̀ lẹ́ṣẹ̀ nítorí pé wájìbù ní kẹjá ìlọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn so èyàn kí ń tẹ̀ láti ọkọ níbi irú nǹkan báyẹn bẹ̀rẹ̀ so tọ́kọ bá ní kí n má jáde lọ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ọgbọ́dọ̀ tẹ̀ láti ọkọ rẹ̀ tọ́ bá lè tẹ̀lé ìwọ̀gbọ́n tó tẹ̀lẹ́ṣẹ̀ anábìlá tọ́ so ìbá ní sí so ìyẹn gbọ́dọ̀ lọ ìyẹn gbọ́dọ̀ tí ò bá ti sí pé ọkọ yìí ó kọ̀ mí lé tó bá yẹ pé ń kọ yín lé sí ń tẹ́lọ kọ́ńtà kò nídìí kẹlọ kẹlọ ta náà ẹgbẹ́ kan lé ṣùgbọ́n kò kọ yín lé ó tún wá dé yín mẹ́lẹ́ ní ẹmọ́ jáde irú ọsọfẹ́ kọ́lẹ́kẹ́ ọfẹ́ kí ẹ kú sí ipò ìmọ̀kan àbọ̀fẹ́ kó wàhálà bá yín bá ń sìn ẹmọ jáde tí ẹ tako àṣẹ ọlọ́run bá ẹni kí ìgbà tá a ti fi mọ̀ pé ọwọ́ àti ìyàn ní àbí ìtọ́wọ́ tó parí nínú lọ́wọ́tì ẹlẹ́kẹta ó ní kàní lédè àpáyé ìlàjà ìwà ẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní pé yàtọ̀ láàrin ẹbọ kúfùrù àti ṣẹ́kì tẹ́rí ẹbọ òun náà ní kí ẹgbẹ́ ẹ̀tọ́ ọlọ́run bá fẹ́ dà ṣírkù yẹn ẹgbẹ́ ìtọ́ yẹ kí ẹ ṣe fọ́lọ́run bá ní ìbádà ní ìjọsìn ẹgbẹ́ fẹ́ dà ṣírkù yẹn kúfùrù ní pé kéèyàn ṣe kèfèrí sí nǹkan tọ́nà bá nígbà kéèyàn nígbàgbọ́ sí bóyá kéèyàn takò ní bóyá kéèyàn ṣe ìméjì nípa rẹ̀ ni bóyá kéèyàn gún nípò ń bẹ̀ ni kò yẹ báyìí nìyí so tàbí kéèyàn pè ní ẹrọ so ìtọ́nà bá nígbà pè lódodo kéèyàn pè ní ẹrọ kúkúrú ní gbogbo àwọn yẹn ṣẹwárí bídà òun náà ni kéèyàn máa ṣe nǹkan kan tí ò sí inú ẹ̀sìn kọ́ àwọn òfin jọ́sìn fọlọ́run bá nǹkan tọ́nà ọba àdéjọlá ìlànà tọ́nà ọba àdánẹ́bí sọ́lọ́ sọ́lá mú gbé kalẹ̀ káàkiri máa jọ́sìn fọlọ́run bá ká mọ́ wá fìlànà jọ́sìn fọlọ́run bá káàkiri ní ẹ̀sìn bá ṣẹwárí bídá àyẹwárí ó pín sọ́nà méjì ẹgẹ́ bí ṣírkù yẹn náà ti pín sọ́nà méjì tí kú fún yẹn náà pín sọ́nà méjì ó ń bẹ̀rẹ̀ ṣírkù tó gbìyànjáde Islam ó ń bẹ̀rẹ̀ tó gbìyànjáde Islam ó ń bẹ̀rẹ̀ kúkúrù tó Islam ó ń bẹ̀rẹ̀ tó gbìyànjáde Islam bẹ́ẹ̀ náà ń bẹ̀rẹ̀ bídá ilé tó gbìyànjáde Islam àti ilé tí ó gbìyànjáde Islam ó ti so bí ọ̀rọ̀ bídá bó so wo bídá tí bọ́wọ́ lẹ́sà àwọn bídá tó gbìyànjáde kó ní Islam gbogbo iṣẹ́ ṣírkù gbogbo iṣẹ́ kúkúrù téèyàn bá wá ń ṣe sẹ́hùn láti fi jọ́sìn fún Ọlọ́run bá tó gbà yí pé iṣẹ́ òun gẹ́gẹ́ ló fi ń ṣe lọ́wọ́ bá iṣẹ́ yẹn wáyé ṣe ṣe iṣẹ́ yẹn wáyé ṣe kúfúrú irú yẹn ó gbé jáde kúrò Islam nítorí pé ó ń ṣe lọ́wọ́ bá nítorí jẹ́ rídà ni pé ó lánìyàn pé òun fi ń ṣe lọ́wọ́ bá àmọ́ tó fi jẹ́ ṣírkù ni pé iṣẹ́ ẹbọ iṣẹ́ kúfúrú ní fi ń ṣe lọ́wọ́ àpéjúwe bẹ́ẹ̀ clear gan irú ẹ̀ ní kéèyàn gbà yí pé Quran ẹ̀dá Ọlọ́run bá ni sẹ́yìn pé ó wá ń fi àdìsọ́kàn yẹn ṣe lọ́wọ́ bá pé Al-Quran makhluk kúfúrú nìyẹn ó clear àmọ́ irú ẹni bẹ́ẹ̀ yóò máa kílùm pé mùsùlùmí lòun àbíkò ní kílùm pé mùsùlùmí lòun yóò máa ní tọ́yẹ ká máa fi sin lọ́wọ́ bá nìyẹn ní àgbà wọn sí kùránì àbíkò ìsọ́bẹ̀ tí ẹ̀sọ́ pọ́lọ́wọ́ bá nípẹ́ láwùsí lókè gbogbo àyè lọ́wà táwọn tí ń sọ bẹ́ẹ̀ mùsùlùmí náà pẹ́ra àbíkò sí mùsùlùmí wọ́n fi ń sin lọ́wọ́ àbúwọ̀n fi sin lọ́wọ́ bá ṣírkù yẹn kí ẹ máa sọ wípé àwọn wòlíì Ọlọ́run bá nímọ̀ kọ̀kọ̀ àbí ká lọ pé àwọn wòlíì tí ń bẹ níbi sàárè àwọn ní ọkọ̀ nẹ́ẹ̀tì wà papọ̀ bá ó sì gbàgbé bó ṣe yẹ kí mùsùlùmí máa ṣe nìyẹn àbúgbà pọ́lọ́wọ́ bá àlejò ọlá ń bẹ lára gbogbo nǹkan àbúgbà pé gbogbo nǹkan lọ́lọ́run ó sì gbà pákìdá àwọn tí sọ pé gbogbo nǹkan lọ́lọ́run yìí mùsùlùmí náà pẹ̀lú àwọn àbúgbà kẹsì mùsùlùmí wọ́n bá ti sọ́kàn ìjọsìn fọ́lọ́ àbí ọ̀fíṣọ́sìn fọ́lọ́run dídí àtúnyẹ wọn jáde kúrò ní ìsìlámù yẹn ẹ̀tí ọ̀nà sáwọn ìsìn gbogbo bídà tí ọba ti mú tẹ bá ti wo iṣẹ́ bídà ìrìn tí èdè iṣẹ́ kúkúrú tẹ wo iṣẹ́ bídà ìrìn tí èdè iṣẹ́ ṣírìkì bídà tí ó kọ́ ìjáde kúrò ní ìsìlámù di pé yẹn pa tẹ̀sùbá nísìn tí iṣẹ́ ṣírìkì ní kò pa tẹ̀sùbá ṣe ta ni ẹ̀tọ́ ọlọ́ọ̀bá wo gbé fẹ́ dà

ṣùgbọ́n tó yẹ pé ọ̀sẹ̀ tó yẹ pé ìmọ̀ yíyọ ọrùn ni tí ó wà gún nànàna tí ó wà rí bí ewé èbó ẹ̀tí ọ̀dá máa ń sì kí èèyàn mọ́ lúrú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ torí pé yóò yí irun yẹn padà kúrò ní irun ọmọ Áfíríkà yóò wá gé kó dàbí irun àwọn irun míì ó Allah subhanahu wa ta'ala ti yí padà ní ọmọdé wáyé ká fọṣẹ fọrún ni kódà àbáwá fọṣẹ fọrún yẹn tẹ́kí irun yẹn wá lẹ̀ kọ́ má lè rún wọn mọ́ ìyẹn òsìkìní òsìkàn tí ẹni tá a lè rí tá fi lè pè ẹ̀rí mùnáfíkí ni pé kí in tó wà ní inú ẹ̀ kó yàtọ̀ sí nǹkan tó wà ń ta kó jẹ́ sí pé ọ̀tọ̀ ni nǹkan tó fi hàn wá ń ta ọ̀tọ̀ ni bí kọ̀kọ́ rẹ̀ ṣe rí tá ti rí èèyàn tí ó nírú nǹkan báyìí lára mùnáfíkí wọ́n wá sọ̀rọ̀ dáma wọ́n sọ̀rọ̀ dáma ẹ̀ torí pé inú sẹ pé nǹkan ní so gbogbo ẹnikẹ́ni tí in tó jì sọ́kàn àbí kọ̀kọ́ rẹ̀ bá ti yàtọ̀ sí gbangba rẹ̀ mùnáfíkì dámà fi dáwọn màdíẹ̀ bákan náà rí a máa ń dá mùnáfíkì mà pẹ̀lú àwọn sẹ́kàn ṣùgbọ́n ní fáàkì eléyàn gbé ẹ̀jáde fún Islam tabarẹ̀ tí ń parọ́ nínú àpẹẹrẹ mùnáfíkì tabarí èèyàn tó jẹ́ sí ń jàǹbá àdéhùn nínú àpẹẹrẹ mùnáfíkì tabarí èèyàn tó jẹ́ sí wípé ó ń yapa àmánà ó ń jàǹbá àmánà tó ti sọ tàdéhùn àmánà ló kú báyìí nínú àwọn mùnáfíkì ẹni tá a bá ti mọ̀ pé tó bá jà yóò wùwà pòkì tó bá jà yóò tayọ àlà yóò wùwà tí ọ̀yẹ́ kó wù níbi ìjà yóò ṣe pòkì ń bẹ̀ àpẹẹrẹ mọ̀ lọ́dún òye so àmọ́ tá a bá rí àwọn ilé lára yẹn ọ̀sọ́ di munafiki rẹ̀ àwọn tó wáyé pé nífàkù wọn nífàkù ẹ̀tìkọ́dì ni wọ́n fi kúfùrù pamọ́ wọ́n fi islamu hàn kèfèrí làwọn náà wọn yàtọ̀ sí kèfèrí ṣùgbọ́n ìyàtọ̀ wọn ni pé wọ́n fi islamu hàn sí wọn wọ́n fi islamu hàn sí wa islamu tó fi hàn sí wa yẹ làwọn fi rẹ̀lẹ̀ fún wọn torípa àmà kọ̀kọ́ wọn ìyàtọ̀ bá ti bá wọn lò nìyẹn àtìgbà tí ó bá tó hàn sí wa wípé ha bí kọ̀kọ́ rẹ̀ ṣe rí lè bọ́yọ̀ lọ́wọ́ àlejẹ́ra sí irú nǹkan báyẹn àwá pẹ̀lú pé ibi títí ń ṣe irú àwọn nǹkan nípa mọ́ ọlọ́ọ̀ní kí a rí kárí náà rí ọlọ́run ní ká jáàlù mẹ́ lágbàrí pé àti lágbàjá ti ẹ̀mọ́ tó bá tún ti dọ̀gbìn egún báyìí àti mọ́ ìdọ̀gbìn ọlọ́mọ gbégún tó bá dẹ̀dẹ̀ yóò dẹ̀ máa ṣe mọ̀ ábìn ẹ̀tẹ́ lọ́sà máa ń ṣe tí àpọ́lọ̀ tí ó ti rí ẹ̀kọ́ wà nìyẹn so bá ṣe máa mọ̀ nìyẹn so ibà nìyẹn so bá ṣe máa nìfàkù ẹ̀tìkọ́dí bẹ nìfàkù àmàlì bẹ nìfàkù ẹ̀tìkọ́dí ló gbé ẹ̀jáde kúrò Islam kí a máa ṣe nìfàkù kọ́ máa sojú méjì lílẹ̀ àkídà ọ̀tọ̀ ní tí ó fi hàn tọ́lítọ́ wà ní nìfàkù àmàlì ni ó yẹ pé iṣẹ́ èèyàn yọ yàtọ̀ sí ilé èèyàn يرى نيجي جادي شكرا لك على قريبا سو نفاق وعمل يقول رجال يكون الإسلام هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته